الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا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 السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó pilẹ̀ tẹ dídá sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì ọlọ́run ọba náà ni ọba tí ó dá ohun gbogbo kò sí àfiwé fún ọlọ́run ọba kò sì sí àfijọ́ fún nínú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá ọlọ́wọ́n ọba náà ni ọba tí ìjọ ti tọ́ sí ló ti tọ́ lódodo tọ́jọ́ pé gbogbo ń tọ́ dá òun lọ yẹ fún ọmọ ọjọ́ sìn fún gbogbo ń táwọn èèyàn jọ́ sìn fún lẹ́yìn rẹ̀ irọ́ ni ànú ni ọlọ́wọ́n ọba yìí náà ọba tí ọpẹ́ yẹ ni nítorí pé òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ó ní àwọn orúkọ tó dára ó sì ní àwọn ìròyìn ètò ga jùlọ ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ rẹ̀ kó máa bá wù ìfẹ́ ọlọ́run ànábì ọmọ ìfọlọ́wọ́ àyọ̀sílẹ̀ ànábì ìmànà ẹni tí ọlọ́run bá ń sí gbogbo àgbáńlá yìí pátá dídí rẹ̀ lórílẹ̀ ayé ọlọ́run bá ti ní àmì kan nínú àmì tá a ti mọ̀ pé àìsè yá mọ̀ súnmọ́ ọwọ́ adúlé olúwa nílẹ̀ ó kákòyàwó pẹ̀lú wa gbogbo ń tó lóore tó dára kò fi sílẹ̀ láì tọ́ka wa sí gbogbo ń tó burú jáde tí ó dáa tí ó sún wa kò fi wá sílẹ̀ láì lè jìnnà sí wa láì wá wa ní sọ̀rọ̀ kó níbẹ̀ ètò tóbi jù nínú tí òjijì ọlọ́pàá lọ́la ń tẹ̀lé tó tẹ̀wá lójú kòkòrò síbẹ̀ tó sì tọ́ka wa sí onáníkà mọ ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo nínú ìjọsìn rẹ̀ nínú ètò burú jáì tí ó ti tẹ ọlọ́sọ́lọ́ lọ́wọ́ àìsàn tó lé wọn jìnnà sí òun náà ní ìmọ̀lógún pẹ̀lú ọlọ́run ọba tí ọlá rẹ̀ dàbí lọ. gbogbo àwọn òfin àwọn ìdájọ́ tí ọlọ́run ọba ilé tí ọlá gbélé lọ́wọ́ ọ̀yànjú gbogbo àlámà rí ọmọ ẹ̀dẹ́ ní àti àlùjànnú pátá yóò sì máa yanjú rẹ̀ dáàbò ìyá mọ́ ọlọ́wọ́n ọba ìrètí ọlọ́wọ́ fi dé. ọlọ́ba wa kí anabi dà sọlá rẹ̀ sọlá dáadáa ọwọ́ kí àwọn ará ilé rẹ̀ ọwọ́ kí àwọn sọ̀hábà rẹ̀ ọwọ́ kí gbogbo ẹni tó fi ọkọ̀ ẹ̀ka tẹ̀lé ìlànà wọn pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ tó fi dọjọ́ ìyá mọ́. àbí Allah subhanahu wa ta'ala ó sì ní atẹnìkọ̀ọ̀kan wa nìkan nínú àwọn kòtò ọlọ́nkọ́ wa ti wálé tó ṣe pé yọ ọ̀pẹ pẹ̀lú wọn. ìwà tí a jẹ́ olùtẹ́sígbọ́ wa ìgbà ọmọ àyà tí a wà níkàlẹ̀ ní òní tí í ṣe ọjọ́ al-ahad ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún nínú oṣù muharram ní fourteen forty one hijra nílùú sallallahu alaihi wa sallam déédéé ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún bákan náà ní oṣù sẹpẹmbà àti ti oṣù ẹlẹ́ẹ̀kẹta ti wọn nígbà tí ọdún wọn yìí náà tó di ẹgbẹ̀rún ọdún méjì ó lé ọdún mọ́kàndínní ogún. ní masiru nawal òun látún ti tẹ̀síwájú nínú àjọṣe òṣùwọ̀nyí dánilẹ́kọ̀ọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ wá tá a máa ń ṣe ní masiru náà. ètò ti pé ní ìjẹjọ gẹ́gẹ́ bí ìṣesí wa àáká nínú tíra tẹ̀sí sẹ́yìn òṣèré ẹ̀hẹ́sìn ní muslim ní ìjẹjọ yẹn inú rẹ̀ náà ni a tún padà sí lónìí inshallah ta'ala látún tó bọ́ sínú síra mi tó bá di ọjọ́ mẹ́jọ inshallah subhanahu wa ta'ala. تصحيح شرح حسن المسلم من أذكار الكتاب والسنة هنا نسيرة بني وجوا tí a ti àlàyé rẹ̀ fún wa ètò ṣe pé pẹ̀lú mímọ̀ pẹ̀lú bí yóò ti gbogbo àwọn ìrántí ọlọ́run ọba àwọn àdúrà tó ti di ọlọ́run sọ́lá ọmọ àyọ̀sọ́lá ti wá lójú kòkòrò láti ṣe ní àwọn ìgbésẹ̀ kan sí ìgbésẹ̀ kejì lórí àwọn ìṣesí kan sí ìṣesí mìíràn a máa láǹfààní àti lè máa mọ̀ yóò sì lè yọ wa nínú láti fi ká tẹ̀lé láti lè dúró sí ọkàwọ́ sì máa bá yẹn pẹ̀lú ìrántí ọlọ́run ọba ti bẹ níbẹ̀ pẹ̀lú wípé orin sọ́lá ọba ìdèkì àwa náà ò rí nígbà tá a bá jó síta tó ṣe pẹ̀lú agbára ọlọ́run ọba ìlú ti ọ̀la. yàtọ̀ síyẹn yóò tún jẹ́ pé yóò lé wa jìnnà kó níbi gbogbo àwọn àgbélẹ̀rọ àdúrà ètò tèyí pé ó tẹ́ kó ní àwọn ọgọ́nu pọ́ọ̀mù kan nínú kó lọ ní àwọn àbújá ìjẹ́kù tàbí kó ní ọgbẹ́ kan nínú ìmọ̀rogún pẹ̀lú ọlọ́run ọba ìlú ti ọ̀la nínú látara àwọn oríṣiríṣi àwọn ìṣesí tá à ń rí nínú àwùjọ báwọn ènìyàn tó ṣe wípé wọ́n ti ń pe nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. wọ́lá ṣáà wípé àlùfóònmà pàápàá jùlọ ọmọ ẹ̀ lẹ́yìn ẹ̀kọ́ síbàtàn lápapọ̀ àmọ̀kọ́ àbùkátà sí àwọn nǹkan tí ó yanjú gbogbo àwọn ìṣòro tá a ní nínú ìgbésí ayé wa. látara gbígbé yìí ẹni tí ó nù ó ti nù lọ́pọ̀lọpọ̀ ẹni tó sì mọ̀nà ó ti mọ̀nà lọ́pọ̀lọpọ̀ látara rẹ̀ nítorí pé ẹni tí wọ́n gbá wọn ọ̀tá délé gbá bí kì í bá ti pé wá báyé òun ó ti tòrò dídá ló ti tẹ̀lẹ̀ sínú ìgbésí ayé òun. tí wọ́n ń bẹ nínú àwọn ènìyàn tó ṣe pé kàkà tó fi ẹkọ́ tọ́ka sí ní tó di pé ọlọ́sùlọ́mù tọ́lọ́ ọba ìdẹ́kẹ́ láti bá yanjú gbogbo àlámọ̀rí ọ̀tọ̀ ní nǹkan ní ìtòsí pé wọ́n tọ́ka àwọn èèyàn sí. ẹlòmíín náà ń bẹ nínú ọmọ ẹ̀dẹ́ nìyẹn tó bá tiẹ̀ tọ́ka ẹ̀ sí tó lọ sọ́dọ̀ àwọn afá àtìlẹ́sùn náà wọ́n sọ pé àpò ń bẹ nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn báyìí tó lè polúkúrú musu tí ọ̀wá ní ọ̀nà àbáyọ rárá ọ̀nà àbáyọ fẹ́ òjijì ọlọ́sọ̀lọ́wọ́ ti fi yanjú gbogbo àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú àwọn àdó àtàmà àtẹ̀dáàbìmọ̀ àbí ọlọ́wọ́n bá sálàmà lè wọ́n fi nínú ẹlòmíì tó bá dọ́dọ̀ àtẹ̀sọ́nà ìjọba àrùn tó bá fún pé àdúrà eléyìí ni kò tè lónìí à ọ̀sán ẹ̀dá ẹdí bẹ́lẹ̀ ìkọjá gbogbo ìtẹ́ yọ kọjá gbogbo rẹ̀ rẹ̀ jẹ́ tẹ̀ wí yá ẹ tọ́ba jẹ́ pé rú nǹkan tẹ̀ ni a ti tẹ̀wé ẹ̀ tó a ò sì tẹ̀wé ilé ò sì tẹ̀wé ilé ó sì dájú pé ó ṣe é ṣe kọ́ má sì tẹ̀ fún ọ̀gá nítorí ipò ti sọ ipò rẹ̀ dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ nítorí ipò ti sọ pé tipọ̀ ọlọ́wọ́n bá ka dé bẹ̀yẹn ẹ àbá ẹ wá ní àwọn kìnnìkan lé tẹ́ kù fún mi tí ń bù ẹ lè tẹ̀lé bùnmi kí dànù yín àbí ìta dànù epo ẹ lè tẹ fún mọ́nú ọ̀sẹ̀ fún mi bàbá ẹ subhanallah ẹ wá wọ ọ̀pọ̀lọpọ̀ lónìí látara gbígbé àwọn àtijọ́ ìlú sílẹ̀ ẹni tí ó yí lórí ti yí lórí ńgbà ọjọ́ pé yá yílù ní pé ńgbà tí ńgbó ti fẹ́ yílù tóun dé tó padà yílù tó o ti pé o bu làákàyè rẹ̀ mọ́lẹ̀ torí pé ẹni tó bá pèpè púpè yóò rí ìkúrì yóò gbàlejò ọ̀ràn tó bá ti gbàlejò ọ̀ràn yóò sì sẹ́fífẹ́ yóò sì wà tó wà. ẹ mọ iye àwọn èèyàn tó ń bẹ ní títí nìyí ẹ páàkì ẹ mo ní ẹ páàkì ẹ mọ́tò mi ní ẹ páàkì ẹ mo ní ẹ páàkì ẹ páàkì ẹ páàkì ẹ ẹlòmíì gbé káàkiri nítorí gbẹ̀yìn sálíjẹ̀m ló fi tó fi yọjú sí òní gbígbẹ̀yìn oníṣèwà wí káàkiri káàkiri káàkiri ẹjá kan ẹjẹ káwọn náà ká kúrò níbi gbogbo àwọn orúkọ àwọn àlìjánu tá ẹjá padà sínú àwọn àlìjá orí ìgbẹ́ nínú ká máa rántí ọlọ́wọ́n bá lọ́pọ̀lọpọ̀ àwọn akẹ́lẹ́ gba ya málíkà tíṣù ya àjàbà ya yílò ya rọ́kọ̀ ya yílò ẹjá sọ̀ra fún málíkà tíṣù ẹjá sọ̀ra fún pàtàjà méjù màláríà yílò ẹjá kan ẹjá sọ̀ra àwọn akíba jílò jàdìjáka jílò kọ̀kàjáka bẹ́rìwù aláwọ̀ fún fàyà fún gbogbo àwọn kan wọ̀nyí ẹjẹ́ apàdà sínú àwọn àzìkíyàrú sọ̀híhà alùwárídà ti àní nàbí sallallahu alaihi wasallam àwọn àzìkíyàrú tó wá látọ̀dọ̀ àlẹ́sọ̀ sọlọ tó fi dórí àwọn nǹkan míì náà ti bẹ nínú àwùjọ wa tá à ń ṣe tá a sì fẹ́ lọ wá sóra kan tá à ń lọ ọmọ lọ́rùn pé òun náà la gbọdọ̀ kéjì nǹkan á béèrè pé sẹ́rù tá à ń ṣàdúrà fún tá a fẹ́ wá sóra fún yẹn sẹ́rù nǹkan yẹn wọn sọ̀rọ̀ ẹ̀ lójú ayé àlẹ́sọ̀ sọlọ lè kúkú alọ́ pé bísí ńlá ẹ̀kọ́ ni sebo seri náà lójú ayé àti sara àbókò òkú lójú rẹ ayé rẹ àbí ọ̀sàdó àkókò nígbà tí abu salama kú ọkùnrin ọmọ ọkùnrin sọlá àyìnbó àrùbọ ó ní ọmọ ọmọ ọkùnrin lè abi salama wọ́n fa àdàrọ̀jẹ́ tó kó fìlìmà yìí ọlọ́run bá forí ju abu salama bá wa gbé ipò rẹ̀ ga sínú ipò àwọn ènìyàn mọ́ra ẹ dákun sẹ́yìn ò tó ni ẹni àárẹ̀ ṣe ìsìnlẹ̀ ìlàbí bí wọ́n ti ṣe lákòókò náà nù. اللهم رب الناس أذهب الباس واشف أنت شافي لا شفاء إلا شفاءك فيه شفاء لا يغادر سقما لا بأس طهور إن شاء الله أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك تبي أبي لنا وذكر تام أنت فلاري أي ما يلون جيني تبي لواري تبي لو جوتا ولوني a ti fi àwọn àdìsáàrò tó jẹ́ gbọ́ wá látọ̀dọ̀ ànẹ́bí sọ́lọ́m kalẹ̀ lórí àwọn oríkèéríkèé ìfisí kọ̀ọ̀kan àwa lọ dìrọ̀ mọ́ nǹkan mi oníkálukú wa ní sìn wùwà káwa náà já síbi táwọn tòun yẹn já sí ní tí wọ́n rí káwa náà ò rí tọ́ba ń wùwà kárí tí wọ́n rí kájá síbi tí wọ́n já sí ó ti dọ̀ràn àyàn fáwa náà ká ṣe tí wọ́n ṣe ká lo tí wọ́n lò èyí tó yanjú fáwọn náà káwa náà ká yanjú rẹ̀ ní ìbámu sí ọ̀rọ̀ ìmáàmù Malik rahimahullah ta'ala ó ní tí ọba jẹ́ lójú ayé tí wọ́n yẹn kò lè jẹ́ sí màláìláì ó sì tún sọ ọ ní kò sí ní tí ó ṣàtúnṣe ìgbẹ̀yìn tó mọ̀ yìí tí kìlúbà tí tó ṣàtúnṣe táwọn ẹni àkọ́kọ́ yẹn náà. gbogbo àlùkò mọ̀ tó bá ti gbàgbé mọ̀ pé ìlì tó bá ti lè gbàgbé ìpìlẹ̀ àwọn ẹni àkọ́kọ́ rẹ̀ ó dájú pé gbẹ̀yìn rẹ̀ ṣòro gan. ìjà máa rántí kí lọ́lọ́run fi yanjú gbogbo ìṣòro táwọn ẹni àkọ́kọ́ ní. káàsì máa fojú kéré kankan nínú táwọn ìṣòro sọ́lọ̀ wa ìjọ́ tí wọ́n bá ti kọ̀ tó ní ọ̀rọ̀ ní ọgbà yẹn o à iṣẹ́ yẹn lè bàjẹ́ àbí inú sọ́rọ́tù Muhammad zalika bí annahum karihu ma anzala Allah fa ahbata Allah fa ahbata a'malahum wọn kọ ntọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọláfẹ́ ọkà wọn kọ ntọ́lọ́wọ́n ọba tó ṣe lófin ntọ́lọ́wọ́n sọ̀kalẹ̀ wọn ò nífẹ̀ẹ́ yẹn gbogbo ọjọ́ rí kànáà nìkan lójú ayé rẹ̀ ló wúlò lásìkò yẹn jáwó bàbá wò níta àwọn ìfún yín wọ nígbà àwọn àti láàrin tí wọn sọ pé bákan bákan ẹ àbátá náà bá ti wọ òkà àdúgbò kan tani piripiri bá àbí piripiri báyìí lójú rí mú tani bọ́ọ̀bọ̀bọ̀bọ̀ báyìí ọlọ́gùnkàn wò kó tó pè nílẹ̀ tí wọ́n bá gbá tí wọ́n bá gbọ́ ní ẹnu kò ní lè pọkàn yín nílẹ̀ mọ́. subhanallah ẹ̀jẹ̀ káwa náà yanjú ẹ̀ pẹ̀lú táwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ti yanjú àdámàlú wọn kọ́lọ́wọ́n á ti gbé lónìí òun náà ni azikiru atafi wasitoni zikiru tó jẹ́ ẹlẹ́ẹ̀kọkàndínní àádọ́rin sixty nine òun láti gbé lónìí inshallah ta'ala ní ojú ọ̀nà tí ń sọ nípa àwọn àdìgáàrú tá a ti lẹ́yìn sẹ́lẹ̀m ọjẹ́ ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ díkìrú ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀. kí wá ní díkìrú náà subhanallah walhamdulillah wallahu akbar. ثلاثا وثلاثين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ذكرنا لله في nínú àwọn àdúrà tá a máa ń ṣe àwọn ìrántí ọlọ́run tá a máa ṣe tá a sì máa ṣe tá a níyí máa ṣe lẹ́yìn ìgbà tá a bá sálámà tán nínú rẹ̀ oníkẹ́yà ṣe subhanallah walhamdulillah wallahu akbar kàwé bẹ́ẹ̀ ní sàlásán wọ́n sàlásì pé mímọ́ ni fún ọlọ́run ọgbẹ́ ni fún ọlọ́run àti pé ọgbẹ́ ni fún ọlọ́run àti pé ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlá ọba tó ga jùlọ. tábà wò ti wáyé pẹ̀lú wá àti bẹ́ẹ̀ láàrin rẹ̀ ó túmọ̀ pé á pè papọ̀ ni. torí pé tí wọ́n yẹ pé àbá ní pè papọ̀ ni àní oníjẹ́ pé ńgbà tá a ti sàn án lọ ńgbà tá a wá ti tẹ́ títírì rẹ̀ tán táwa ní wàlhámdùlilá wàlhámdùlilá wàlhámdùlilá rárá àwọn apàtà títírì yẹn náà tá a tún ní bọ̀lọ́ pàtó bọ̀lọ́ àtà ìtọ́wá ẹgbẹ́ bí ẹyọ ni òní tí wà mẹ́wàá subhanallah subhanallah alhamdulillah alhamdulillah allahu akbar allahu akbar so ní bọ́ọ̀hìrù wo ti wáyé àgbàgbọ́ yẹ pé àkẹ́kọ̀ọ́ yìí ó ti lẹ́yìn pàdé bẹ́ẹ̀ nípa La ilaha illallah á sì bẹ́ẹ̀ ní mẹ́tàlélọ́gbọ̀n kí là ń pè mẹ́tàlélọ́gbọ̀n àti tèrè àdúpẹ́ ọ̀ bóyá torí pé ẹ̀ máa ń ṣe é lóde ẹ̀ mọ̀ lórí ẹ̀yàn ọmọ Yorùbá òun ká Yorùbá ti sá lọ. ẹlẹ́ni tán bá dá fọgbọ̀n fún báyìí ọmọ àwọ̀ tó wò sí yọgbọ̀n ẹ̀dá kìíní jẹ́ bẹ́ẹ̀. àtùgbọ́n pẹ̀lẹ́ pa àti mọ̀ tẹ́lẹ̀ náà tá a ti fi máa ń ṣe é ó jẹ́ kó tètè bọ́ sínú ìrántí ìrìn àtẹnukọ̀ọ̀kan wa tòtòrí di eléyìí kọ́lọ́n ọba kó sọ̀rọ̀ fún wa o. sábàtì mọ́kàn mẹ́tàléní ọgbọ̀n kan awàtí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ìjọba tó kọ́gọ́. àbí bàtà sọ pé subhanallah alhamdulillah wallahu akbar tààtì wíyẹn tàwáwí tàwí papọ̀ bẹ́ẹ̀ tàwáwí nígbà tààtì tẹ̀lé kí ni bá a ti wí papọ̀ ń tàwa wí nígbà tẹ̀sí kiri nàìjíríà náírà láti kí ni o làwí. awa yìí gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir á ti parí ẹ̀ sí ọgọ́rùn. sábì sọgbà hadith yìí wa òun náà ni afa wa Abu Hurayra radiyallahu ta'ala anhu wa arda rahimahullahu ta'ala ó tún wá wá nínú ẹgbàá wá ní ìpè fatilka tis'atun wa tis'un nígbà tá a bá wí nígbà mẹ́tàlélọ́gbọ̀n bẹ́ẹ̀ ó wá di mọ́kàndínní ọgọ́rùn wọ̀tàmáàmù ìbí á ní ìparí rẹ̀ bí ọgọ́rùn láwùjọ gbọ́dọ̀ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. وجاء عن أبي هريرة رضي الله عنه وأرضاه أتوى أتد أبو هريرة في الله بعد يوم الدين أقوانا أتوى صحابة لك في فضل هذا الذكر وصفته إن صنف ولا قوة قلنا تيولون أتي لويبا ولا تسي nínú tó wá níbẹ̀ gẹ́gẹ́ gbogbo wa náà ti abáwọnú tíra tó súnmọ́ wa dáadáa nù hadithi mọ́tìmùlá arba'in nàwáwíyà bá a bá ní hadithi twenty five nínú rẹ̀ sí twenty six méjì lọ́wọ́ abẹ́ pé anafọkọrọ hàn muhajirin atọwọ Rasulullahi sallallahu alaihi wasallam àwọn aláìní àwọn muhajirun náà àwọn Mákkà tí wọ́n ṣe hijira wá sí ìlú Madina wọ́n wá bá òjijì Ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n bá sọ báyìí pé zahaba ahlu dusuri bíi jàrọjà tìlúlà wọ́n nílò òjijì Ọlọ́run àwọn ọlọ́rọ̀ wọ́n ti lọ pẹ̀lú àwọn ipò tó ga àwọn ọlọ́rọ̀ ọmọ wa wọ́n lọ pẹ̀lú àwọn ipò tó ga wọ́n nà ìmì mọ̀kìm ìdẹ̀ra kí n takú kìíní tí èyá ni àwọn ọlọ́rọ̀ ti kó gbogbo ẹ̀ lọ. ẹ̀rí báyìí sẹ̀rí pé kọ́lọ́ wọn dání lọ́lá kó fún ni lọ́rọ̀ nínú téèyàn bí ń tẹ̀síwájú gba ipò níwájú ọlọ́run téèyàn fi promote double promotion triple promotion ọ̀kan table promotion èèyàn máa ní téèyàn bá ní ọ̀rọ̀ tó bá lò síbi tó yẹ kó lò sí ó yí àwọn sọ̀hábà bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn lọ ìtọ́lá rí àwọn aláìní wọn wá mọ pàtàkì rẹ̀ púpọ̀ wọn ní ìrè òjíṣẹ́ ọlọ́run sọlọ àwọn tí wọ́n jẹ́ àwọn ọlọ́rọ̀ ọ̀nà wa ìsọ̀lú nàkà máa nù sọ̀lẹ̀ àjọ ń pàdé mọ́sálásí kódà tẹkìrìtàtò ìhẹ́rọ̀ mu gan ó lè má fò wọn lò àjọ ń kí wọn wọn ò dàbí táwọn ti wáyé ọlọ́rọ̀ kẹ́ẹ̀ tó rí bóyá sọ̀rọ̀ kan dé tọ́bi wọn mọ́sálásí ọmọ parakuru àgàgà tó yẹ pé kú kí ìṣẹ́jú márùn kó tó ṣe ìkọ́mà ló bá dé àlọ́ ọmọ wa sòósòósòósò bíi pé kó ti kó ti ṣe kọ́mà ni ẹ rò pé tí wọ́n bá ṣe kọ́mà inú rẹ̀ ó dùn ni tí bá ṣe ìkọ́mà tí wọ́n mú nà tó nà já tàgbàdà tí ń fa tí ń fa ẹ máa rí ìyá ọmọ ọrùn ra ni pé àbí mọ́mù ti gbàgbé fáwọn èèyàn tó lẹ́yìn òun ẹni tó bá wá tí bá máa ń tẹ́lẹ̀ ẹ̀ mọ̀ sí ẹ kí òun pé àti ètè bá àti ẹrẹ́ nù àwọn tó wá pọ̀ ni wọ́n wá ètò tó wá burú jáì ètò tó wá jẹ́ aláìní tó tó kírun ó ń lo jahannama láyé yóò tó wá lọ bá jahannama láyé tó yára. tẹ ní jẹnẹrétọ̀ yẹn báyìí ọyọ lọ gbẹǹjì yẹn wà nù mọ fún ẹjọ àná pàtínà. tọ yóò burú já ìṣirò ẹni bẹ́ẹ̀ bá tún ṣe kí ni o tọ wá lọ lo jahannam yóò tún wá burú púpọ̀ tọba dàl kìyàmà torí pé ìṣẹ̀mí táwa ń lò báyìí yóò tí èméjì ń bẹ tí hadith tọ́ka lórí ẹ gbogbo ntọ́lọ́run rí o ṣe fún yàrá yìí náà tẹ́lẹ̀ sẹ́wọ̀n pé sí jínù náà ló ṣe kí ni o ò lọ jẹ́ mọ́pọ̀lọpọ̀ aláìní ní ìsìn náà yóò nígbà tẹ́ ẹni kírun ẹ sọ fún mi kí ni tọ́lọ̀ ń fún mi náà àríṣe láríkà àríkà bàbá àrígún kí lọ́lọ́ ń ṣe fóun tẹ́ lóhun ọmọ mi lágbájá ìjọ òun wọn bínà ó ti kọ́lé ó ti rọkọ̀ ṣé ẹ rẹ́sẹ̀ òun yìí ọ̀nà gbàrà ọ̀nà gbòòrò òun ìrìn lọ Ghana ó tún lọ ẹsẹ̀ iná lòun ìrìn ti bẹ́ẹ̀ òun lé títí tí òun ọba ẹ wá ní òun ọmọ kírun ìgbéraga náà ń pè yẹn ó léwu àwọn tí wọn wọn ń sọ níjọ náà lọ́hùn pé àwọn báwa ṣe ń kírun bẹ́ẹ̀ làwọn náà ń kírun bákan náà wọ́n yẹ sùnmù nìkan máa nà sùn bá a ṣe ń gbáwẹ̀ làwọn náà ń gbáwẹ̀ tẹ́ ẹ bá tún wọnú agbègbè ìfahadith wala haraj olówó gbáwẹ̀ ẹni tó ṣe pé tẹ́lẹ̀ kó tó di páwẹ́ dé ẹnu rẹ̀ pakóró tó bá pẹ́ jù ní wákàtí kan yóò ti rí nǹkan tí ó ti bẹ̀nu ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi ọ ọlọ́run òróró ọlọ́run òróró aláàánú lọ́lọ́run bẹ́ẹ̀ sì ni ọlọ́run rí ṣe wa wallahu ghafurur rahim azizun tó ń tẹ kọ́ mi ńkọ́ shadidul iqabi ńkọ́ dípòl òòrí ìyá ń bẹ́ o ọlọ́run dákun má ṣe lẹ́nu ìyá o ìyá ń bẹ o ẹni tó bá sì kọ̀ tó lóun ọ̀gbà àwẹ̀ fọlọ́n tọ́lọ́n bá fẹ́ gbáwé òjijì dé fún un ó náà mọ̀ pé nǹkan bẹ. wọ́n yọ wọ́n yọ ìfẹ́ plọ́ọ̀gì ẹ̀ náà ẹ gbé wọlé ni. tọ́ wọ́n ń gbáwẹ̀ gẹ́gẹ́ bá a náà ti ń gbáwẹ̀ hádà hùwà àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni rè síwájú báwọn ṣe ṣe nìyẹn wọ́n á máa gbáwẹ̀ gẹ́gẹ́ bá a náà ṣe ṣe kí ni o bá a ṣe ń gbáwẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ sọmọ́tò ti tìkún ní òtí lẹ́yìn. bákan náà lẹ́yìn ìgbà tí wọ́n ń ṣe gbogbo eléyìí wọ́láhùn fọ́dlún min amuwaali wọ́n tún wá ní àjùlọ wọ́n ní àjùlọ nínú ọlá tí wọ́n ti wọ́n ní àjùlọ nínú ọlá tí ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ tó tún ṣe fún wọn àjùlọ lásọ̀rọ̀ fún wọn yìí wọ́n mọ̀ lò dáadáa o wọ́n ti wá ní àjùlọ láì yàtọ̀ jóná bí ha wọ́n tún fi ṣe hajj fún ọlọ́wọ́ bá sẹ́mi pé láti kú o ní ìlú Madina wọ́n ti ìlú Maka kì í sẹ́ni àjò kékeré ìṣe ìrìnàjò kékeré bẹ́ẹ̀ ọba ti fẹ́ jẹ́ agẹ́sìjẹ́sì lẹ́yìn ọyẹ kéèyàn ní záàbù lọ́wọ́ sẹ́wọ̀n pé tẹ́lẹ̀ dá wa sọ ni pé wọ́n lè láàyè àìlànà àti ṣèjì olùbẹ́yìí wọn ní sọ́kọ́ àìrè ìṣẹ̀lẹ̀ ìdá ẹni tó lágbára tó náà rọrùn fún láti lọ tí ọba ti ní zọ́hà kò lẹ́yìn tí ó gùn ó léwu ó léwu gan wọ́n ní owó wọn wọ́n tún lọ mọ́kà wọ́n lọ sí hajj alówó má sí hajj pọ̀lá ọ̀pọ̀ láwùjọ tá a wáyé ẹlòmíì ò ní à ó hajj yẹn gan téèyàn bá tún kó sínú bísíǹsì kan tún nítumọ̀ ọjọ́ ilé tí mo tẹ̀ ń bá lọ ní parí nítorí àríbi ṣe kí ni àríbi kí mọ̀ wá tẹ́lẹ̀ tọ́ ọ̀rẹ́ tí wọ́n yẹ kó bẹ́ẹ̀ àbí tọ́ ọ bá lọ fẹ́ kọ́lé ọ̀tọ̀ ọmọ bó bẹ́ẹ̀ tọba parí ẹ̀kọ́ serikiti tọmọ bọ́yá àárẹ̀ ló fi lóbẹ̀ tàbí ó tiẹ̀ takété sí ọ tọmọ wò ló kéré báyìí. bọ́ ọba tiẹ̀ wá gbébẹ̀ ìjọ òní mọ́kùnrin òní kú báyìí tí tọba wa lọ tí wọ́n sì lé yẹn mọ́ ọ. àwọn àlọ́ onígbà kó tiẹ̀ tán sínú ilé ìrísí sílé báwò. ìtẹ̀yẹ̀ gbé bàbá lọ àwọn yẹn ti já síbi nínú ìsìn o ìtẹ̀yẹ̀ gbé bàbá lọ ẹ̀rí kan náà àwọn olóyè wa ìyàwó ọ̀sọ̀ tí wọ́n ti fẹ́ kan àwa òkú ẹ̀sìn òfin náà tàbí wọn fẹ́ gbé lọ sílé ọkọ rẹ̀ àkọ́kọ́ nígbà wọn ti wá sọ́dọ̀ bàbá olóyè tó àwọn àbúrò bàbá olóyè bàbá ní lọ́bẹ̀rẹ̀ lọ́sọ́ kí wọ́n lè fẹ́ wọn ni á ah, sin ní ọ̀yà ìjẹ́ ọmọ ọba ọmọ ọba ìsúnjẹ́ àwa náà nílò olóyè wa náà àwa náà ní ìfẹ́ nínú ilé wa àrílẹ̀ ìfẹ́ nínú ilé tẹ́ ẹ̀ bá ti gba tẹ́ ẹ̀ bá ti gba ẹ̀kẹ́ orí ìtẹ́jú ilé òkúta máa gbé lọ. wọ́n ní bàbá olóyè wa ní ẹ̀sìn àwọn ọmọ rẹ̀ wá fún un tẹ́ ẹ rí kí n bá kú tẹ́ mọ̀ fáwọn tí ó kù ní kú ní tọ́lọ̀ bàbá fẹ́ kí tẹ́ ni wọ́n tí ìyá ní ọba ti lọ tẹ́ bí wọ́n bá fẹ́ gbé lọ fún gbé lọ. àmọ́ kébì kò sáyè rẹ̀ mọ́ tẹ̀lifáà yẹn ti já sí. Ah. O ti di táwọn yẹn bẹ̀rẹ̀ gẹ́gẹ́ àgbè lọ ní ẹ ẹ mọ́tọ́ra yín àwọn ọmọ náà látẹ̀lé kó o fi dé bí ọ̀pọ̀ tẹ́lẹ̀ lọ́lọ́ bò pẹ́ bí ọ̀pọ̀ sórí ilẹ̀ náà gbogbo wọn máa gbalẹ̀ lọ́wọ́ rẹ wọ́n kàn dá fitinà ọ̀la kalẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn alẹ́ ní ìsìn lágbolé ọmọ ẹlòmíì ṣe fírídọ́ọ̀mù tàbí tó yẹ kó yọ ṣọ́ọ̀pù sí ibẹ̀ wọ́n ti ṣe gbogbo wọ́n ti ṣe ní ta wọ́n ti ti parí ìlọ wọ́n wá wá ṣọ́ọ̀pù káàkiri omi ń dá wọn láàmú ládùúgbò ibi tí wọ́n lé tí wọ́n gbẹ́ kànga sí tí wọ́n ní wọ́n lè gbẹ́ bọ́ọ̀ sí sàárè lọ́wọ́ àbẹ̀. tó ẹ dákun ẹ jẹ́ ká máa tàǹtì o àkọ́lé kò sọ pé àgbọ̀dọ̀ lọ sí hajj fọlọ́wọ́n àti ọ̀la ẹ̀ka ẹ̀ lọ. àwọn yẹn wọ́n gbọ́ lápò tí ó ṣẹ́kù lọ́dọ̀ ọlọ́wọ́n bá ju ayé ìfẹsẹ̀ bí ọ̀tá lọ. bákan náà wọ́n yà á tẹ̀mí róòlù wọ́n èkó òdó lórí hajj nìkan ọdún ti umrah umrah wọ́n ti hajj wọ́n ti umrah wọ́n ti hajj wọ́n ti umrah wọ́lẹ̀ òrìlẹ̀ lánìí ẹ̀rọ ọlọ́run bá kan sọ fún ìjọ kan ní ìǹpa umrah kàjẹ́rí lọ́dún kan tí ń bá ṣe é kó lè wá pàtókò fún mi pé tí n bá ti lọ sí umrah báyìí ó lè pàtókò afọ́dún kan wáyé tí mo kọ̀ tí ń lọ politician lẹ́nu yẹn ọdún tí wọ́n pàṣẹ ipe àwọn tó bá fẹ́ ṣe kiri kan wọ́n gbọ́dọ̀ lọ sí ẹmúrọ́ sí ọ̀lọ́ ní ẹ̀bọ́n máa lọ. torí ẹ̀dá kun ẹ̀dá máa tà sí àwọn ẹ̀tẹ́ ìjọ sí ìta àbálá sí yamá ni. àfẹ́ gbogbo wọn ayé yìí á fi ta yìí ni o. dáyé yìí náà láti rí ìṣèjú àwọn èèyàn ní tọ́ra rẹ̀ tọ́kọ́ tọ́tọ́ wọn kọ́kọ́ lé rẹ̀ lẹ́yìn bí ọdún mélòó kan wọ́n béèrè rìsí ti tera rẹ̀ wọ́n láwọn ò ní wọlé o àní ẹ wọlé o ẹ wá bí àyà àbùtọ́ kan rà báyìí gbé kó tàbí tí ọ̀rọ̀ báyìí ti tẹ́yìn àáfẹ́ lulẹ̀ lásán náà rìsí ti tiwa ni àfẹ́ wo lójú ayé tó ní kátó wá pè mí báyìí àní olówó má lọ mọ́kà òsùn o ọlọ́ọ̀dì olówó má lọ mọ́kà òsùn o torí gbogbo àwọn kan wọ̀nyẹn á dá sẹ́yìn ìwádìí tó bá yá owó tó fi lọ́wọ́ àwọn tó tó tó tó wọ́n jogún wọ́n kàn jogún ẹ̀ náà ni wọ́n lọ́yìn bàbá kan lẹ́yìn ọlọ́nà òkè òkun wa sókè síwájú ó ní owó yìí ọlọ́yà fún tíì ọjà ahùn ó sì dá oko gan alẹ́ bá mu àwọn tí ọ̀fẹ́ fún dá sọ́rọ̀ owó àwọn náà wájú àtọ́jú ìdè owó pàápàá ìyàwó rẹ ìyàwó kọ́kọ́ sanwó hajj náà ni ọmọ owó lò ọkọ̀kọ́ sanwó hajj ara rẹ náà sasana ọlọmọka òde lórí ààrẹ náà lọkọ wa ó sì ó sì rí ó tún wá mọ́tò tó gbádùn ń tọ́jú ọkọ rẹ̀ náà tí ó àfarẹ̀ ẹni tó kó di méjì òkú ọ̀tá yẹn kú ẹni tó kú tí ó àdìtẹ́ tó kù lọ́wọ́ ni àdìtẹ́ wọn tẹ́nìkan bá ti kú gbogbo wọn náà òkú tẹ̀lé nígbà tí gbogbo eléyàn bá ń tẹ̀lé tó náà karọ tí ò tí wọn ò lówó owó ọmọ bínú lórí bẹ́ẹ̀ lọkùnrin yẹn bá lọ láhàjà wàlá ilé wàlá wàlá wàlá wàlá. ẹlọ́kùnrin jẹ́ ká ná owó síbi tí ó ṣẹ́kù kódà ẹlòmíì wọ́n tún wá fún ní hajj báyìí ẹlòmíì náà wò kódà bọ́jẹ́ five hundred thousand ẹ̀kọ́ wa mo yọ ọdẹ fún un. Ah, àwọn èèyàn owó tó ti pín wọn lè kó fún ọ báyìí wàláhì àmì sámú ìwà lè gbà lẹ́sẹ̀kẹsẹ̀ nínú olùwà bàbá méjì kan bẹ̀ wọ́n ti kó kúkú wọn ní ìsìn yóò ti lé lógún ọdún àméjèèjì dáwó wọn dájọ ọ̀rẹ́ mi yá àwa náà ká la àràfà yìí ká lọ́n bá ní kájọ yọ parí lójú wa tá a bá ti kájọ yìí àfi sun hajj tá lọ ọlọ́run bá wà ní kájọ wọn kọjọ. wọn wá kó owó rè di alọ bá bàbá alágbájá káwa náà sáwọ sọ ah ọ̀rẹ́ mi owó yìí o ah a sì pélé kan náà wo láti tó dájú lọ àjọ báyìí àníyàn pé a sì lọ bóyá lọ́nà tó wọn agbára fi bá wọn sájọ lájọ́ fi jọ fún wọn. mi owó ìṣòwò ọdún kan tá amòwò ní owó lọ́mọ kan ìkejì ní ọ̀rẹ́ wa táyà bá sòdodo ọ̀nà máa ń là fún yẹn o ntí mo torí ẹ̀ tí mo fi sọrí òun náà ní pé mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe hajj fọlọ́ sójú bá wá yẹjú kò yẹ kó wọ́n yẹ èmi ò kó owó mi lọ́dọ̀ agbèrè báyìí mo kó orúkọ mi sílẹ̀ sí mi tí ó lọ́mọ ká wọ́n rẹ́ wa ìmọ̀ràn rẹ̀ dáa kò fẹ́ tẹ̀lé ìní ó fi ṣe odidi owó odidi ọdún kan ẹnì kíní lọ sí maka kẹ́ni tó lọ maka ò tó di owó ti rá fẹ́ni kejì ó kówó sí di owó owó owó mọ́lẹ̀ lámaka wọ̀lá òwò abẹ́rẹ́ báyìí èèkú ẹni ò sí hajj. ọ̀pọ̀lọpọ̀ òsì mọ̀ yìí pé huwa mas'ulun 'inda Allah subhanahu wa ta'ala ọlọ́run ó bi wá fóun sì sọ̀rọ̀ yẹn fún wa ṣé ẹ mọ̀ pé ti àwọn ẹni eré ìwájú wọn sọ fún àwọn táwa náà sọ fún abẹ́jọ́ àwọn eléyìí o wọ́n máa ń wà nínú àwọn ọ̀dọ́ tí wọ́n ń wúyàn lórí púpọ̀ ìjọ twenty thousand ìjọ fifty thousand ní ti ìdá alájọ ìdá alájọ ìdá alájọ ọlọ́run sì ní ọkọ̀ sí i. ya afáyẹ lówó ọ̀dọ́mọdé olówó wọn lọ pé àánú ọlọ́run ni o àánú ọlọ́run pẹ̀lú ṣèṣì yìí ẹ jẹ́ káà náà owó tá a la fẹ́ jọ tá a làwọ́ fi tiwájọ káwòye sí rárá wa bẹ́ẹ̀ táwọn tí wọ́n jẹ́ ẹni rè síwájú tí wọ́n ń ṣe dáadáa bọ́lọ̀ ń ṣe fẹ́ yìí ni tí wọ́n sì gbọ́lá fún àlìkìyàmọ̀ jọ ayé lọ yìí àbáwọn tó ṣe yìí pé ayé gangan ni a ṣe kí ni o làwọn gbọ́lá fún àlìkìyàmọ̀ ẹsìn mọ̀ pé ní Suratul A'la ọlọ́ni báyìí tó ṣe rónà lè dípò tí káwọn ènìyàn wọ́n ìsẹ̀mí ayé ju àlùkìyàmà lọ. wal akhiratu khayrun wa abqa bẹ́ẹ̀ ni àlùkìyàmà ló lóore ju gbogbo ayé yìí lọ òbí tó padà dẹ́kù. torí tí wọ́n bá lọ nítorí tọ́lọ́ àwọn ayé nǹkan wọn ní pé ọkọ ilé pàtì orí kan ti yanjú ọkọ lóhùn lọ mọ́kà sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́kà lọ́kàn mi gbèsè ayé ẹ̀ subhanallah wọn sọ fọlọ́wọn ọba tó ti gbọ́n tí wọ́n sọ ìwọ lọ mọ pa yìí kì í torí ìwọ lọ àwọn ará yìí kì í sọ pé ó kù mí dégbè gbà mo tún wá ń bẹ wọn Ọlọ́run bí Ọlọ́run tí n bá lọ tí n bá dé yìí dákun bí n rọnà gbégbà apá ti ilé tí mo pa wọn ní ìní ṣe tí n wé kú Ọlọ́run dákun bá yọrí ẹ bá ń fi yé ayé fẹni tó bá ṣe nǹkan torí ìwọ Ọlọ́run ìwọ náà ọba ìdíje lóṣogùn tó kù. báwọn ẹni rẹ yẹn báwọn afọkọ̀rọ̀ tí wọ́n ti ń ròyìn àwọn tí wọ́n jẹ́ àwọn akẹgbẹ́ wọn nìyẹn o wọ́n tún ní wọ́n yóò jẹ́ ìdóhùn kì í tún ṣe pé wọ́n da àwa tálíkà sínú ogun àwọn náà tó jagun bákan náà wọ́n yàtọ̀ sọ dako wọ́n yọ zaka wọ́n ti sàrà gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n fi jù wá lọ àjọ àjọ ń kírun ni wọ́n wá àwọn wá ní owó wọ́n fowó wọ́n ti hajj wọ́n fi ti rímọ́ bákan náà wọ́n tún jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n tún ṣe sàárà. àwọn òsì ní kankan táàbì ṣe sàárà yìí òjijì ọlọ́run sọ̀rọ̀ bó la ti fẹ́ ṣe. a rí i pé àwọn tí wọ́n tún bí àwọn àwọn mùhàjírùn tó jẹ́ kókọ̀rọ̀ yẹn wọ́n jẹ́ tọ̀mọ́ṣún fìfẹ́yì wọ́n nífẹ̀ẹ́ orí púpọ̀ wọn ò sì gan àwọn ọmọ àyà wọn tọ́lọ̀ ń kó ọ̀rọ̀ fún wọn ò tẹ̀ gan wọn wọn ò tọrọ kọ́bàjẹ́ fún wọn ṣùgbọ́n wọ́n jowú dáadáa tọ́lọ̀ ṣe kí ni o tọ́lọ̀ fún ọ táwọn ló fi dérú àǹfààní orí tí wọ́n níyẹn. òjíṣẹ́ ọlọ́sọ̀ sọ́lá wa sọ pé alẹ́ ò àyè mú kòmṣẹ́ ìhà ṣé nǹkan yín nìkan kankan ẹ jẹ́ nǹkan yín nìkan kankan tòdìrí kú nàbí yìí máa ń sara mọ́tò ẹ ti fáwọn tó ti gba wájú wọ́n ti sè kó náà ti sè kó nàbí yìí máa bàjẹ́ kò máa ń pọ̀ lẹ́yìn ẹ̀ tó fi gba wájú wọn náà ẹ jẹ́ ìṣe fún yín. ṣé ń sọ wàlá yakunu ahadun afdala minkum illa mọ̀tọ́nà nípìlà mọ̀tọ́nà àtò kò sẹ́ni kankan tí ó ti wájú dáadáa ṣe tó tẹ̀ sí i sẹ́yìn bá ń ṣe àfẹ́ntọ́ bá tún ṣe ló ń tẹ̀ sí o. ẹ wù jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ẹ tọ́lọ̀ ń ròyìn ẹgbẹ́ bíi mu'minina ra'ufur rahim aláàánú ni ànẹ́bí oníkẹ́lẹ́ ànẹ́bí jẹ́ fún gbogbo àwọn olùgbàgbọ́ kátà wà nígbà tí wọ́n á ọlọ́nlọ́mọ tá a bá sọ ewu jíjẹ́ ọlọ́run sálàm ẹ wo ọ̀nà tó gbàgbé ọ̀rọ̀ wọnú gbèsè ayé o ẹ jẹ́ ń fi nǹkan kankan mọ̀ yín ẹ̀jẹ̀ fi mọ̀ yín ẹ fi bá àwọn tó ti gba wájú ẹ sì tún fi tayọ àwọn tí ń bọ̀ lẹ́yìn ẹnìkan kún òsì ní nírú ọlá ń tẹ níyìí àbẹ̀tọ́ bá tún ṣerú ìtẹ̀sí tẹmọ̀pé tí wọ́n wá náà tẹ́lẹ̀ náà mọ̀. kọlù bala ya Rasulullah wọn ni òjì sẹlọ́n fi kọ́ wa o dáàbò fi mọ̀ wá. قال أن صلى الله عليه وسلم تسبحون أيما سبحان الله وتحمدون أيما الحمد لله وتكبرون أيما الله أكبر خلف كل صلاة نبوي وكان نثلاثا وثلاثين إما سنمتا للأمة بني صلى الله tọ́ ọlá rere sì ni ànábì kọ́ wọn bẹ́ẹ̀ nítorí káwọn náà fi ní ìdánilọ́kànlé ìgbé alihamudulilá báwọn yàrá bá tẹ̀ sí báyìí àwa náà tẹ̀ ní nǹkan báyìí lẹ̀ àwa náà ti ní mizan òṣùwọ̀n nǹkan báyìí lẹ̀ ilé àbálẹ́tọ̀ tẹ́lẹ̀ àwa náà tó ti lẹ́tọ̀ sí nǹkan mi ẹni bí ìdí bó ti fẹ́ tó ẹ wo gbàgede ibi tá a ti máa ń fẹsẹ̀ wọn tẹ̀ nínú iṣẹ́ olóore ibi tá a ti máa ṣe ìmíjú ọ̀wọ̀ òdùnmí nínú ṣe olóore ní dáadáa ibi táwọn yóò ti mú a máa fẹsẹ̀ wọn tẹ̀ pé gbogbo ohun tó ń ṣe èmi náà fẹ́ ṣe lásùnmọ́ aráwọn àjùlọ mi tọ́lọ́ ojú ọ̀tún fún wa jura wa lọ. qala Abu Salih Abu Salih sọ pé yaqulu subhanallah walhamdulillah wallahu akbar hatta yakuna minhunna kulluhunna salasa wa salafin Abu Salih sọ pé yóò wí papọ̀ bẹ́ẹ̀ títí ó pé mẹ́tàlélọ́gbọ̀n gbọ́dọ̀ tó wà nù hadith tóní pé àwọn alùdókò ti wá jámù ní dòtó òun náà lọ́jọ́ fún kí ni o dàtú wọ̀húwà ní máa ló kẹfì olùrọ̀ tó pọ̀ wọ̀yẹ́ kọ́rọ̀ alẹ́ wáhid wọlé ní wọlé jámù wọ́n ti lè lò ó lórí èèyàn kan lórí èèyàn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. gbọ́dọ̀ tó níbi jáwọn jákèlè rẹ̀ la wọ́n ti lọ pẹ̀lú kòtọ́ga ayé ìnáhùn hasalu ad-darajatil ula wọ́n ti rí ipò tó ga wan na'imil muqim wa huwa al-janna ìdára tí ìtakú kiri tí ìyá yàn oná la janna wọ́n ti ní látara tẹ́tí wọ́n ti bí sábàbí hajjihim wa umratihim wa jihadihim wa sadaqatihim nítorí gbogbo àwọn tẹ́tí wọ́n ti. wa dhalika kulluhu bí sábàbí ujratihim ala ad-dunya ìtọ́lọ̀ ń lò sábàbí fún wọn ní ayé tọ́lọ̀ ń fún wọn yẹn ní kó ọrọ̀ ayé tọ́lọ̀ ń fún wọn yẹn wa nahnu ma lana dúníyàn àwọn ò ní ọrọ̀ ayé kankan wa kayfa na'malu hatta nudrika bóò láti wá ti táàkì bá wọn. àti ó bàjẹ́ fún wọn àti ó burú fún wọn ṣùgbọ́n àwọn kan náà pé ìwo làwa náà ó ti táwa náà fi ríru kò tí tí wọ́n rí ìtọ́wà láwùjọ tiwa òun náà ní gbé tọ́ ó ti jẹ́ pé lágbájá lọ́tọ́ sí kò sí tọ́ tèmi bí ọba tiẹ̀ sọ sí mi tààrà ó ti jẹ́ pọ́ ọmọ alágbájá ni wọn ò ṣe mọ́ ọmọ tèmi irú kò tí lágbájá wa tẹ́ ẹ bá mà bí mo ṣe máa ń rò bí kọjá bọ́ mbẹ́ wọn á fi ọmọ tèmi áá ah, ah, kọjá bọ́ mbẹ́ wọn kọ ọmọ tiẹ̀ ọmọ tiẹ̀ náà jábọ̀ wọn á tún kọ ọmọ ẹlòmíì ẹlòmíì ò ní ẹ tiẹ̀ wo kò tiẹ̀ tí ì kàn mí yín pé yín sọ fún yín pé kọjá tèmi o láti lè jáde sá. mi sọ pé kọjá tèmi o ṣùgbọ́n ìtọ́jẹ́ kókó jù ní kíni o òun náà ní pé kíkó yan sábọ̀ lọ́wọ́ rẹ̀ kíkó bọ́ lọ́wọ́ ẹ̀ ìtọ́jẹ́ tòun jù nìyẹn. ìdán tọ́ba wa rí báyìí a rí pé àwọn tí wọ́n ṣáájú wa ìṣẹ̀lẹ̀ àrí ìṣesí àrí lára wọn. àrí ìṣesí lára àwọn tó ṣáájú wọn ọ̀ka àwọn ẹni ìsíwájú wọn wọn ń tọrọ pé kọ́lọ́n ó tún fáwọn náà ní nǹkan táwọn náà ó tún fi jẹni tó ṣe ké dáadáa yóò fi fi yàn táwọn òbí lè fa báyìí. Ànábì sallallahu alaihi wasallam ló ti wá sọ fún ọ pé ẹ̀jẹ̀ ń kọ́ yín ní nǹkan tó ṣe pé tẹ́ ẹ bá ṣe títí dé parí tó fi sọ pé ẹ fi lè bàbá àwọn tó ṣáájú yín ẹ fi lè bàbá àwọn tó ṣáájú yín àwọn tí wọn ò وثاني كجوري كاتي تولوري ولا هي بيتر كاتي تو باتي وري تو دي باري قوله نصلي كما نصلي ممكن بعض يمكن اي صلاة صلاتنا بيرون واتان كلا ونانكي بشرائطها ولا مجر مولد مع الجماعة مطمكن جماعة والمعنى انهم شاربونا bí màá ní àmàlù bí nàìjíríà gbogbo tá a ṣe nínú làwọn náà tó wọ́sọ́ọ̀bù àtàwọn wọ́n láwọn ọmọ sí ìyẹ̀fun àlẹ́ yìí wọ́n tún wá ní ẹ̀sà wa lórí ọlọ́run ti àdáyẹn rí ọ̀tọ̀ fún wa lé wa lórí bí àmúwá lè lè mi pẹ̀lú àwọn dúkìá tọ́lọ̀ bẹ̀rù fún wa. حيث يحجون ويعتمرون ويجاهدون ويتصدقون بفضول أموالهم gbogbo àwọn owó wọn tó ṣẹ́kù wọn fi ṣe àwọn tí olórí dáadáa báyìí òṣìṣẹ́ ọlọ́run tó ń gbólóhùn ẹ̀ tó sọ pé aláwọ̀ àlébùkọ̀ àlà kẹ́lìmọ̀tì tẹ̀lé tabali gbólóhùn kalẹ̀ níbi kan gbólóhùn àkíyèsí àbóǹsù mọ́sùn lọ o tẹ́tígbọ́ o ìwọ́ àdá ẹgbẹ́ gbólóhùn téèyàn fi péyàn ní àkíyèsí ni. tọ́ǹbẹ́ tòsí tẹ́tì rẹ ò di ha kẹ́límà tó tẹ̀lé àlà tẹ́tígbọ́ ya díẹ̀ sílẹ̀ rọ́rọ́ àtìkú tó wáyé tó àkíyèsí lọ́nibẹ́ náà wà tẹ́tí bẹ́ẹ̀ lè jẹ́rìí gbólóhùn yẹn pé جميل وتثبت نفيه المخاطب المخاطب على أن الأمر عظيم الشأن ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí títí rẹ̀ tóbi bọ̀ ọ̀fẹ́ sì gbé lákèsí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí o mọ̀kọ́ ọwọ́ tẹ gẹrẹ mu mọ̀kọ́ yẹ gẹrẹ mu ọ̀rọ̀ tó nípọn tó níkìní tó lóòrìn ọ̀nà tòdìrí kó o ná ayébi dalí kẹsẹ́ yìí ọ̀bí sábàbí ẹ lè pa bá wọn pẹ̀lú gbogbo àwọn sábàbí kan yìí qawluhu man sabaqakum àwọn tó gba wájú yín ìtọ́gbà lérò pẹ̀lú àtàkùn àlùmánẹ́wì gbígba wájú èdè èyàn ò fojú rí gbígba wájú tá a mọ bó ṣe rí mánẹ́wì ni èdè hìsí wọ̀hún àtàkùn fil fadila òun ni gbígba wájú nínú àjùlọ látọ̀lọ́ǹtì èyàn ò lè mọ abájùlọ lọ́yìn bó ṣe tó torí pé rìwọ́ọ̀dù kan ẹ̀san kan lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti ń san fẹ́dà ọ yàtọ̀ sí ìtawà ń rò láàrin ara tiwa tá a mọ̀ pé hasana kan bí a ṣe lè àmìta lè lẹ́nu ìlà sábọ̀ ẹ̀mí àtẹ̀tọ̀ ìpè kódà ìlà àbọ̀ áàfin kẹfì rọ̀ sẹ́kọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá dáadáa kan wọ́n fi sàn lẹ́sàn dáadáa mẹ́wàá láti mẹ́wàá wọ́n lè gbé lọ sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin kí nàá seven hundred ẹ̀rọ ọmọ yorùbá báyìí tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin seven hundred ẹgbẹ̀rin ní eight hundred ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó ní nine hundred ẹgbẹ̀rún ní one thousand. láti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náà ọlọ́run àtúmọ̀ ẹgbẹ́ lọ sí ipò tó bá tún kù tí ó pọ̀ káwọ́ lé ẹ wá wòye sẹ́tẹ̀yìn lè dé a lè gbé ọlá tí ń bẹ ń bẹ yẹ kò tí ń bẹ ń bẹ kò láfojúdà máàyà mi ni kì í ṣe èsì kì í ṣe ń tá a lè fojú rí torí tẹ bá ń sọ pé lómi ìbí ẹ bọ́ lọ́n dóko wo ẹ kọ́ mọ́sálásí lákàn lórúkọ yín torí tọ́lọ́mọ bá ti ọ̀la rẹ̀ gàdú àfa ètò àti kan ló owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni ìwọ́dù jẹ́ ọ̀la sí ni máa rúbo rẹ̀ ẹ kí ni wọ́n fún mi á ẹ gbọ́ pé màá bá dàlẹ́ láàdì bẹ́ẹ̀ táyì ọwọ́ aka hadithi fún ẹni yòówù tó bá kọ́ ilé kan bọ́lọ̀ kó dà kọ́ ọmọ bí ìtẹ́ ẹyẹ tá a ti mọ̀ pé mọ́sálásí kan ò lè dà bí ìtẹ́ ẹyẹ wọ́n fi kọ́ ilé fún láti dàgbà ó ní ìyẹn nẹ́ẹ̀ nẹ́ẹ̀ tún sọ mí wọ́n fẹ́ kọ́ sọ yí pé iye owó tó ń wò ní iye ọ̀rọ̀ tó ń wò tá a sọ pé ẹ̀sán tóbi ó ní ẹ̀sán yọ kan ó ṣe déédéé mílíọ̀nù mélòó bẹ́ẹ̀ sì ni ẹ̀sán tó lọ́wọ́ san yẹn ẹ̀sán ayé náà lọ́wọ́ ti fún o máa nà wí ni. Kuluka, ló kà kò lè mọ bó ṣe rí ṣùgbọ́n kò yẹ lómi kò yẹ lómi sí ara rà bákan náà gbọ́dọ̀ wọn yàtọ̀ sọ pé má ń ba àjàkùn mọ́ ẹni tó bá dé lẹ́yìn ayé nìbàdí nìbàdí pẹ̀lú tó bá dé lẹ́yìn èyí náà tún nírú ọlá tó ṣe pé ẹlòmíì ò ní débẹ̀ àfẹ́ntọ́ bá ti rú tẹ̀sí bákan náà gbọ́dọ̀ rẹ̀ sọ̀tọ̀ pé wọ́n láyé fún ahadun afdọ́là ní kọ́ ẹnìkan kan ò ní lọ́lá jù yín nínú yín yóò ti nǹkan kan tí ó lájú ju yín lọ àyàfẹ́ tó bá ti ní tẹ̀sí هذا يدل على ترجيح هذه الأذكار على غيرها من الأعمال eléyìí tọ́ka lórí pé àwọn àdìgáàrú tá a fẹ́ tá à ń ká yìí tá à ń ká lọ́wọ́ yìí subhanallah walhamdulillah wallahu akbar ó tẹ̀sùn wọn púpọ̀ ó rìn púpọ̀ ó púpọ̀ ó tóbi gan lórí gbogbo àwọn àdìgáàrú mi ìwé gbólóhùn tó sọ pé ẹnìkan kò ní í ṣe nǹkan kankan tó tún dáa tó ń tẹ̀ ṣe àfẹnusọ bá ti wù tẹ̀ ṣe. a rí i pé gbólóhùn yẹn bu ọlá tó pọ̀ fún tẹ̀kìrì àjẹpà wa náà ká máa mójútó sẹ́lẹ̀mí bá ṣe asálámù alaykum wa rahmatullah asálámù alaykum wa rahmatullah ilé yá. ẹlẹ́mi àpọ̀ gbọ́n lẹ́bẹ̀ẹ́ bí wọ́n fi láti ẹlòmíì ọkọ kọrí báyìí yóò tún fọkànlẹ yóò dalẹ rú òtún sáà ẹlòmíì ní wàdà bíi má lùtún náà wọn ti dá sọlá wálé kó àbúlọ ọsọlá wálé kọba tẹwọ wọn ní ọtẹwọ ni. nígbà tí a máa fi táwọn wọn jẹ àgbàdo rẹ. kọ́ọ̀lù hù kọ́ọ̀lù abùsọ̀ọ̀lì gbọ́dọ̀ tó wá dẹ̀ pé lẹ́mọ̀ àtúndì ilẹ̀ abùsọ̀ọ̀lì nígbà tí wọ́n bí lọ́ọ̀lì abùsọ̀ọ̀lì zakuwan سمان الزيار الراوي عن أبي هريرة إن تبع حديثي ولا تدعو أبو هريرة رضي الله تعالى عنه wọ́n bẹ̀rẹ̀ lọ́nà à ń kẹ́ ìdí yàtọ̀ bíkiri ha pébò láti máa ṣe àwọn bíkiri qala subhanallah walhamdulillahi wallahu akbar òbí bẹ́ẹ̀ hatta yakuna minhunna kulluhunna salatan wa salatin tí gbogbo fi jẹ́ mẹ́tàlélọ́gbọ̀n. وهذا يقتضي أن يكون العدد في آه، الجميع ثلاثا وثلاثين مرة وكما كتبوا وان كان وي لا فقط يوكي أو ما قولي متى تأخذ جمع من يفعل تأخذ تأخذ بأن يقول سبحان الله والحمد لله والله أكبر هذا مرة إيه، كم سبحان الله والحمد لله والله أكبر إيه، كم يوم يبين لك متى لني أو وهكذا حتى يصل إلى ثلاث وثلاثين مرة يوم دي مثال وذكر في حديث أبي هريرة رضي الله عنه من طريق آخر وسوى نجون مين من حديث أبو هريرة غير طريق أبي صالح ojú ọ̀nà mi tó tún bá wá sí ìtòjú ọ̀nà ti àbùkọ́ àlùyẹn oníwèsàtì ọ̀gbàlátàn wọ́tàlàfíì mùsàkìlá yóò ti subhanallah mẹ́tàlélọ́gbọ̀n lájàwí wọ̀nyí kẹ́fì mẹ́lẹ́sán wọ́kàlàfì yóò tún ṣe allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n tó ná wa mustaqilla tó dájú fún rẹ̀ wọ̀nyí ahmadu mẹ́lẹ́sán wọ́kàlàfì yóò tún ṣe alihamudulilayi mẹ́tàlélọ́gbọ̀n tó jẹ́ mustaqilla tó ná dájú wàhálà yàtọ̀tẹ́bí ayẹ̀kún ẹ̀jẹ̀mí ọ̀sẹ̀sẹ̀ àdán wọ́tẹ̀sẹ̀ yìí ìyá màtó máa gbogbo ẹ̀ náà padà di mélòó wákàtí ní ọgọ́rùn وحديث أبي صالح محمول على هذا حديث أبو صالح ينا لوري ينا لا لوري لوري لولي محمول على هذا ولأجل ولأجل ولأجل هذا قال القاضي قال القاضي عياض رحمه الله تريد لي إني أقرأ قاضي عياض وفي صباح صلى الله عليه وسلم هذا أولى من تأويل أبي صالح ni wọ́n sọ pé kakọ yìí pé subhanallah mẹ́tàlélọ́gbọ̀n tó dájú alihamdulilah mẹ́tàlélọ́gbọ̀n tó dájú wàlláhu akbar mẹ́tàlélọ́gbọ̀n tó dájú yẹn ó sì lọ rẹ̀ ó sì dà púpọ̀ ju tàwíì ìwá ìlọ́rọ̀ bẹ́rẹ̀ tí àbùsọ́ọ̀lì tún mú wá bíbá yìí lọ. wọ̀já àti ìwáyà ti ó tún wá ní ẹgbàá ní pé tó sàbẹ̀ fẹ́ ònà fi duburi kulli salatin ashran ẹ máa fi subhanallah lẹ́yìn gbogbo ní mẹ́wàá wa tahmaduna ashra ẹ sẹ alihamdulilayi mẹ́wàá wa tukabbiruna ashra ẹ sẹ Allahu akbar mẹ́wàá wa hadha wa hadhihi riwaya la tunafi riwayata al-akthar ẹgbà wáyé kò sí kò sí dànù ẹgbà wa àtàwọn tó pọ̀ tá a yẹn náà kò sí dànù òun náà ló kún rẹ̀ wọ́n fi riwaya mi ó ní anna tamama al-mi'ati kíkí ọgọ́rùn ẹni gbọ́dọ̀ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. wa fi riwayatin nínú ẹgbàá mi anna takbirati arba'a arba'a wa salatun allahu akbar yóò jẹ mẹ́rin lé ní ọgbọ̀n subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́rin lé ní ọgbọ̀n ó ti pé mélòó báwọn ọgọ́rùn òun ò ẹ̀kọ́ ìlú ìkọ́lẹ̀ ọ̀ṣàgbọ̀ làwọn ìṣe ìkọ́lẹ̀ kò ní nínú mọ́. tọ́ wa kulluha sahiha gbogbo rẹ̀ ló fi lálàáfíà wa yajibu qabuluha ó sì gbà ká ọ́ padàdà ká gbà ọ̀yẹ́ ń bá kí alẹ́ ìntàn ọwọ́ àtọ́ fún ọmọ nìyẹn tọ́jú mùsùlùmí àyẹ̀dì máa bẹ́ẹ̀ náà níwá yá kó pa gbogbo àwọn ìbáwá ìpapọ̀ ní lílo min haythu al-amal lágbègbè iṣẹ́ rẹ̀ ti dé ọ̀yẹ́ amẹ́lẹ́bẹ̀ẹ́ وبهذه تارة وهكذا دي صلاة الظهر ولسوني ميوا ميوا صلاة العصر ولصلاة فاكو صلاة المغرب ولسلاة يو تيوفي لا إله إلا الله تيوفي دي أقول له صلاة العشاء ولسلاة يو في الله أكبر دي ẹlẹ tí لني jẹ tí ó jẹ mẹ́rin lé ní ọgbọ̀n tó o lè di subuhi ní tuntun tẹ́lẹ̀ o tún ti alápapọ̀ ó tún tìyẹn náà oríṣiríṣi láwọn ọ̀nà tó gbà wáyà sòtọ́ bá lólé ìgbà kan ó lè lólé ní ìgbà míì kọ́lẹ̀ lọ́sọ̀ọ̀ṣẹ̀ التسبيح والتحميد والتكبير أدبار أدبار الصلوات جاء على أنواع ستة على النحو الآتي أبو نكرا جاكا سيوان في أتوشي شرحه ونكي àwọn àdìgáàrò subhanallah alhamdulillah àti allahu akbar tá a máa ń wí láwọn ẹ̀yìn irun wa ọ̀nà mẹ́fà ìran ọ̀nà mẹ́fà lọ́gbà wa gẹ́gẹ́ bí ti bọ̀yì alákọ̀ọ́kọ́ anáwọ̀lẹ̀ awùwẹ́l oníkẹ́ ọ̀sán pé subhanallah walhamdulillah wallahu akbar láwùí papọ̀ bẹ́ẹ̀ salatan wa salafi ní mẹ́tàlélọ́gbọ̀n tó ń lọ padà jẹ́ ninety nine wa yahtimu bi la ilaha illallah wahdahu la sharika lahu láyé láyé lọ́wọ́ yẹn yóò fi parí rẹ̀ yóò fi pé ọgọ́rùn. ẹ̀dọ́rùn sáàdì ìrẹ̀lẹ̀ kejì subhanallah salata wa salatin yóò tẹ subhanallah mẹ́tàlélọ́gbọ̀n walhamdulilayi salata wa salatin yóò tẹ alhamdulilah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar arba'an wa salatin allahu akbar wọn jẹ mẹ́rin lé ní ọgbọ̀n ó di mélòó ó di ọgọ́rùn-ún bẹ́ẹ̀ òun ni láyé láyé lọ́wọ́ yẹn lọ́wọ́ yẹn lọ́wọ́ النوع الثاني يرى ثلاثة سبحان الله والحمد لله والله أكبر سبحان الله والحمد لله والله أكبر ثلاثا وثلاثين يومي gbogbo ẹ papọ̀ báwọn lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta lé ní ọgbọ̀n ṣùgbọ́n kò ní fi la ilaha illallah wahdahu la sharika lah kò ní fi sóun náà. النوع الرابع ينالك كريم قل سبحان الله عشرا قلت سبحان الله دوا والحمد لله عشرا قلت الحمد لله دوا والله أكبر عشرا قلت الله أكبر دوا بل قوة من يقول جوبا إلي النوع الخامس ينالك كام سبحان الله إحدى عشر سبحان الله مكلا والحمد لله إحدى عشر الحمد لله مكلا والله أكبر إحدى عشر بيننا الله أكبر مكلا جميل سلمي الله gbogbo àwọn ìgbàwá rẹ wọn kọ ìsàlẹ̀ kálọ wọ àwọn ìgbàwá rẹ dé ìsàlẹ̀ o kálọ wọ tètè wọn mú wa ní ti alákọ̀ọ́kọ́ yẹn tó ìyẹn níbẹ̀ sahih muslim tìrìnà ẹlẹ́ẹ̀kejì onábẹ́nu sahih muslim tó ìyẹn ẹlẹ́ẹ̀kẹta ọbẹ̀nu sahih bukhari àti muslim ìbákan náà lẹ́ẹ̀kẹrin kò náà bẹnu sàhíhù alimam al-bukhari àti muslim bákan náà bẹ́ẹ̀ náà wà ní ẹlẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀karùn yẹn òun náà bẹ òun bẹ nínú sàhíhù imam wa muslim kálọ̀ ọ̀bẹ dáadáa o. anáhùn sáàdì ìran ẹlẹ́ẹ̀kẹfà subhanallah walhamdulillah wàlá ilaha illallah wàlláhu akbar khamsan. وعشرين يعني سبحان الله والحمد لله والله أكبر ولا إله إلا الله والله أكبر هذه كمية نية أو أتني بقى مية دوبان كل لين كمية دوبان 25 لنا مية نكو سنقول ha ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà yìí òun náà ni àwọn àbíkáwò yìí òun náà ni wọ́n bùkátà kan ló fi sílẹ̀ tó fi wá ní sọ́lá bóyá àwọn nǹkan dúró dì ọ́ orí pásítọ̀ tó ló fi sáré gbá yọ̀ǹda àti wá sí ọ tàbọ̀ ń gbé ọ ní àjò mọ́tò sì ti ń kún lọ ó gbọ́ pé wọ́n ń sèkọ́ ọlọ́dún wá sí kíni o ó láǹfààní kọ́jẹ́ pé kò sí tó kiri onímẹ́wàá ó láǹfààní kò sí onímọ́kànlá mọ́kànlá yẹn náà ń kọ́ ó láǹfààní kò sí lòrùkù lè gbé wá fún ọ conditions ó lè ṣẹlẹ̀ torí pé á ah, jẹ́ kí n tètè délé yìí ní ó tètè jẹ́ kí n tí mo fẹ́ fi oṣù kí ni o kọ́ya. wọ́n lè àfùbọ́ọ̀lù wọ́n lè tọ́ wá lọ́la jù tó dára jù àyẹ̀kú lè ha dá tá ọ̀rọ̀ tá kọ́sọ̀ ilé yìí nígbà kan. wà ha dá tá ọ̀rọ̀ tá kó tẹ̀lé yìí náà nígbà míì ọ̀yùn náà wẹ̀ bẹ́ẹ̀ náà hàn bíi ìdẹ̀sí ha yọ máa ṣe ìrànràn orí ìrànràn ni yọ máa ṣe yọ máa fi sásìkò mi àsìkò mi sásìkò mi sẹmọ̀kọ́ wà nínú iṣẹ́ ìgbé ìtọ́bàjẹmọ́ ẹ̀sìláàbù àtànáwọ̀rọ̀ ẹ̀sìláàbù àtànáwọ̀rọ̀ nínú òfin ẹ̀sìn àmàna wáàrin náà ìyapa tó jẹ́ kórìíran àrùn lọ́ba wa àmàna lo àwọn ìran tó bá wà ní òun náà ni ìdí olùmọ̀wá sẹ́kọ̀ọ́ ibn Uthaymeen rahimahullah ta'ala tí wọ́n sọ pé wọ́n wáyé ìbáda sani ìdá àtàná wáyé ojú kò há bí kò lè máa kọ́dé wá wọ́dá sí. Ìtẹ́kùn àdàtò náà tàbí wọ́jú ẹ̀yìn wọ́dà fàbọ̀ ṣàrẹ̀ àdèdè náwó ẹ̀yìn. Wọ́n ní wọ́n fún àlè rìn bàdá kan, máa ṣe àwọn ìjọ ti kan. Ìdáàtà náà wà á ti ha tó bá wá ní àwọn ojú kan lórí ìdílé. Máa wá ṣe bí máa kọ́dé wá wọ́dá sí. Gbogbo ọ̀dọ́ tó bá gbà wá. Ṣé Allahu akbar pẹ̀lú gbọ́wọ́ sókè kan o tún aṣọ o ọ̀tẹ̀tẹ̀ Allahu akbar ọlọ mọ́ṣà ńgbọ̀ jẹ́ kó ojú kan náà bó wá gbogbo àwọn tá a ṣe nírúkọ oríran náà ni wọ́n wọ́n ní àlèkìtà nígbà tá a bá ṣe Allahu akbar ká tó bẹ̀rẹ̀ oríranran ni máa pààrọ̀ rẹ̀ sí rárá wọn. àníwọ̀n kẹsì ní ìbá ti sálámà níbi irun oríranran lọ́gbà wa pààrọ̀ ẹ̀ síra wọn. sọ̀látù alikọ́wù irú ogun oríranran ni ẹ máa pààrọ̀ ẹ̀ síra wọn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó bá jẹ́ máa ṣẹlẹ̀ àfọ̀sánná wọ̀. wọ́n ní sọ ọba ṣe bẹ́ẹ̀ lè jẹ́ fún àlẹ́ sọ̀nà tàbí ìwádìí háyín ní àjẹpọ̀ wàtá àbọ̀ ṣẹlẹ̀ àdìrẹ náwó àyíní ó sì ti sọ òfin ẹ̀sìn ọlọ́run pẹ̀lú ìran méjèèjì yẹn kò ní bí wàhálà rẹ̀ gbọ́ ẹ̀ tó gbogbo ẹ̀sìn ti gbé wa ni. wọ́n tún ti ní o wọ́n tún láti ṣe mọ́kànlá ee ìyá àwọn amọ̀bí alọ ẹ̀sìn dojú kẹfà wọ́n tún lọ mẹ́wàá mẹ́wàá fẹ́ abẹ́rẹ́ báyìí tó gbogbo eléyìí irú ọrùn ìjẹkùn lọ́nà ọ̀bà ìdẹ́gbẹ́ láti fi kún àmì yóò sì lè jẹ́ pé gbogbo àwọn asánrin yìí tá a bá sọ àwọn agbárin yìí lọ dáadáa tá a ti kó gbogbo àwọn ìran nǹkan wọ̀nyí á máa gba ládàá sí nàpọ̀ kan yẹn lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó yàtọ̀ sí pé kó o gbogbo mẹ́yìn ọ̀kan ṣoṣo ládàá ẹ̀yọ̀kan náà lọ́gbà bọ́ ọ bá sọ ẹ̀yọ̀kan lọ kò sí kankan tó ti ọ̀ kò sí kankan tó ti ọ̀ tó bá dúró ẹ̀yọ̀kan ṣùgbọ́n òní gba ládàá àràn ní ìlú òde lẹ́yìn òde ti kó tó wá kó báwọn èèyàn lágbègbè yẹn tó láwọn èèyàn lè má mọ̀ pé ó tún níran ilé ìlú wa dọwọ́ gbogbo àwa tó ti gbé àgbẹ̀ níwájú fáwọn èèyàn táwọn èèyàn bẹ̀rẹ̀ yìí wá tá à ń ti sọ̀rọ̀ àtúntò wọn tá à ń di àtàjù láwọn mọ̀sáàjì gbogbo àwọn nǹkan tó bá ní ẹ̀ka ẹ̀ka ẹ̀ka báyìí tó ní ìran oríṣiríṣi bá jẹ́ àwọn sàlàyé fáwọn èèyàn torí àwọn tó ń bẹ lẹ́yìn wọ̀ wá ní ìdíkẹ́ni kan ṣe ń dọ̀kan fún ọ sọ pé ah ilé tó ti ṣe fídíà ah àbáwo òṣèlè rí kò wélè rí kò sì ní jẹ́ pé kàtí wò wí sọ́lọ́ ní kọ́ máa kó dé sọ́rọ̀ òye tó wá bẹ̀rẹ̀ sí ní wí lọ́ba lọ́fẹ́ gba yìí ni ọfẹ́ gba yìí ni tí ẹ sáǹtẹ̀ òní òkè tó pè sáǹtẹ̀ tó ní ọ̀dà ni ọ̀là ọ̀dà bí tí mo wí ṣe dà lọ́ẹ̀lò náà dà wọn ò dúra wọn àwọn ti dira wọn. lórí ẹ bá máa sọ pé gbé tuntun kan dé àbá ilé ìdí ìjẹ́ tipẹ́ tó kọ́ rí lọ́wọ́ àti mọ́tò tipẹ́tipẹ́ ìrànwọ́ òfin bẹ̀rẹ̀ táwọn kéde yorùbá yìí kò tí ì bẹ̀rẹ̀ ó ti wà tipẹ́tipẹ́ bàbá wọn kálukú sí ni wọ́. ìwọ náà wà fún àníyàn rẹ̀ sí àní òun fẹ́ fi sọ fáwọn èèyàn tí wọ́n lè mọ̀ pé àfa di àfa wà á àfa kú síbẹ̀ ní o káwọn náà kà sọ́ra ìta àmà sọ fáwọn èèyàn ká má má ṣe torí wípé afẹ́ fi kó àwọn kan tó ti síwájú. Si tàbá fẹ́ fi tẹ́rí àwọn èèyàn sọ́dọ̀ ọ̀wá ẹ̀ tọ́ba ti bẹ́ẹ̀ inú náà ní gbèsè rẹ̀ anẹ́sọ́lá ti yanjú yẹn ẹ̀ tọ́ba lọ kọ́ mọ́ láti fi tẹ́rí àwọn èèyàn padà sọ́dọ̀ òkè tàbí láti fi kó àwọn tí wọ́n jẹ́ ọlọ́gbẹ́ èèyàn láti tẹ̀ wọ́n mẹ́rẹ̀ ọ̀ iná ni wọ́n fi tìjánu rẹ̀ tọ́ba dàgbé yà gbogbo àwọn ọ̀dọ́ ká sọ́ra ẹlòmíì ẹ ah. eh? mo rò pé yọ ìgbéraga nù èjìká rẹ méjèèjì ó ti jọ lójú ìmáfẹ́ o ọ̀làǹdógó rọ̀ báyìí mélòó mélòó ni ẹlòmíì tó gbẹlú dákẹ́ tọ́ba sọ̀rọ̀ ayé ọ̀sọ̀ pé má dákẹ́ mélòó mélòó la kọ́ kata tọ́ba wa ké kaka rẹ̀ ní í ké kaka ẹ̀ wá ní gbé gàgà ọ̀rọ̀ kan tó sáǹfà ní mú àwọn nǹkan tó bá jẹ mọ́mẹ́ǹtì ẹjẹ́ àfọkàn wa mọ́ngbà tá a bá fẹ́ máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn. ẹjẹ́ àfọkàn wa mọ́ ó sì yẹ pé torí káwọn èèyàn ó lè sọ yé wọn ó lè lò ó yìí ti pé torí kó fi hàn yẹn wá. torí kì í wọlé náà tẹ́lẹ̀ ibo ti wà tipẹ́tipẹ́ ibo ọkàn kan tẹ̀ báyìí wọ́n náà sọ pé nǹkan yìí bẹ́ẹ̀ kì wọlé ní kápẹ́ wọlé ní ni làbá sọ pé ah ìwọ ló ní kẹ́kọ̀ọ́ sẹ́nìkà tó ní mọ́ tọ́ba tó ti ká lẹ́ báyìí sẹ́nìkà tó tún ní mọ́. ìwọ òmu wa ẹlòmíì òmu wa ètò apàdánù fún gbogbo ẹni tó bá ń jẹ́ tó wà ní ipò ìsíwájú kámójútó táwọn èèyàn ó fi mọ̀nà èyí tá a bá mẹ́jẹ́ á lọ ọmọ ọdún mélòó ni wọ́n tó fi òkú òlé kẹ́kọ̀ọ́ ẹ̀sìn mọ́ èyí àwa ti jẹ́jà gbígbẹ́ ẹni ọlọ́run fi sẹ́ran sallallahu alaihi wasallam ogójì ọdún yìí náà ó ti kọ àkọ́kú ni ọwọ́ wà ní ten years ọwọ́ ní twenty years ọwọ́ ní thirty years ọwọ́ ń wá ń gapá ó ní àwa ìbùkátà ti pọ̀ àwa yóò lè rí nǹkan mọ́ wọ́n bí ta òwe ni wọ́n fi sẹ́ràn ní sallallahu alaihi wasallam bí yẹn bá tiẹ̀ wá dàbí pé kò tó yẹ ọdún wa lẹ́yìn ọmọ pé ọdún báyìí níbẹ̀ láàrin sálẹ̀ gbogbo àti ọkà lùkọ́ náà bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ yẹn wọ́n fi hàn fún sẹ́kọ̀ọ́ máa fẹ́ lọ́dún sí rò. ṣé báwọn èèyàn wọ́n sáàpù odidi thirty five years sí wọn lórí sábìsì fúnjọba fúnlù lẹ́yìn ìgbà tí wọ́n ti tán wọ́n tún lọ ń ṣe kọ́ọ̀sì àbí bẹ́ẹ̀ kọ́ ni lọ́dọ̀ yìí ṣé bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn ọ̀dọ̀ yìí lẹ́yìn ìgbà tí ìjọba sọ pé òun ti lo làákàyè wọn tán pé àwọn eléyìí wọ́n kàn lọ́mọ sí nílé gbogbo tó dánú làákàyè wọn ti gbà ó wọ́n tún ṣẹ̀ṣẹ̀ lọ sí kọ́ọ̀sì àkíní tí wọ́n fẹ́ yẹ̀yàn sí wọ́n sọ nípa àwọn ti lo gbogbo tó èrò tí wọ́n ní o pé àsọ pé wọ́n lò ó tó àwọn ti wò pé èyí tó jẹ́ àsìkò tó gbìyì jù nínú ọjọ́ orí làwọn ti lò wọ́n lọ́wọ́ lódòdó tòótọ́ ó sì máa ń rí bẹ́ẹ̀ ṣùgbọ́n òye ọ̀sẹ̀ kúfo lóye ìmọ̀ ọ̀sẹ̀ kúfo ní tó bá yẹ kó jókòó tì í mọ̀ yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ ayé rí píríncípà míì kò sí kankan lẹ̀ náà tẹ́lẹ̀ kíní sí àfúrúmọjẹ náà gbogbo ọ̀dọ́gbọ́n sí àyọ̀ wa tó wá fi wá rí táyà kí lọ́wọ́ abẹ́ wà lẹ̀ ẹ wọ àwọn private schools yẹn ni wọ́n wọ ẹni tó bá jẹ́ pé ó jẹ́ rìtáyà principal ònà ọgbà ní principal school kàbí eléyìí ní experiences oríṣiríṣi ti wá fún ara rẹ̀ kalẹ̀ wọn ò sì ní gbọ́ olóòtú sí rẹ̀ olóòtú sí òní kò ní ọ̀nà tá a máa fi darí bá a ti darí lẹ́ẹ̀kọ́ onígbàlú rẹ̀. nígbà táwọn èèyàn ṣerú yẹn tó yá ayé tó a ló dà wá àwọn tó lọ ń gbé ọ̀run fún tó a lórí náà níwá. ẹ̀jẹ̀ mọ̀ pé ìmọ̀ yìí já wà ní o tá a bá ti fẹ́ sàtájú ẹ̀jẹ̀ á ní mọ́ o torí téèyàn ọba gbàtẹ yìí ó ní téèyàn gbàtẹ ẹni tí ọba ti ní bí òfin gbàtẹ kó sí ní kó sí nẹjọ torí pé ìmọ̀ ẹ̀sìn yìí ẹ̀sìn ni o àgbọ̀dọ̀ fi ṣeré pọ̀lọpọ̀ lónìí tá a wáyé oyè ìdílé wa ní ìmáàmù wàlá oyè ìdílé yín ní tòótọ́ àbọ̀dá wá sí láàjọ ńlé wa wọ́n ti wí náà nù ilé wọn àti náà wọn pèlè àwọn bàbá tiwa wọn àti ni wọn rọ àti gbọ́nà ilé arúgbó àti náà bẹ sí wa làbàbà ẹ ń tẹ̀sírì ni wa ń tẹ̀sírì náà wa àbá àníjà lálẹ́ ni ni wa wọn bẹ alálùkùrá ni ni wa wọn wà àbí ẹ̀kọ́ ni ilé wọn àti àbí òde ni gbọ́nà bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà wọn ní ẹni tó bẹ níwájú gbé tẹ̀lé wọn fẹ́ kẹ́lò mi ò gbèsè sí ààyè rẹ̀ ọba jàre àwa làwọn abẹ́ o ilé ẹ̀sìn wà bẹ́ẹ̀ sí kankan lẹ̀ ó ní nígbà tí ọ̀wá sí nǹkan lẹ̀ tó yẹ lé ní a kan ní káyé rí tí ọba tí ọ rí ọ yẹra gan ṣùgbọ́n tí nǹkan bá ń bẹ́ẹ̀ lẹ̀ tó fi yanjú ẹ̀ alihamudulilayi ìbára àwọn ọmọ alìṣẹ́ ní sọ̀rọ̀ díyà àwọn ọmọ ọmọ ṣẹ́fọ̀ wa muhammadu bin abdul wahab rahimahullah ọ̀gbẹ́lá wọn jẹ́ mufti. ṣé ṣẹ́fọ̀ ọ̀gbìn bá bí ali sheikh ni wọ́n ní ẹ̀sẹ̀ ali sheikh wọ́n rí bí àwọn ni wọ́n tún kájú rẹ̀ wọ́n tó wọ́n tún àgbẹ̀ wò lórí hàn wọ́n sì fi wọ́n jẹ gíráàmù sí gbogbo sọ̀rọ̀ níyà. àwa tá a bá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ lè wọ ẹgbẹ́ àlọ́ mójútó ń téèyàn bí ibà kásì má torí ipá àgbà sẹ́yìn ọmọ jẹ́ pé ma fi wá mà lásán bí tori sí pé nítorí tọ́lọ́ wọn bá ti ọ̀la rẹ̀ gẹ̀tù. tàbá a tàbá ní atala yóò dúdú ifá àwọn èèyàn wọn ò ní gbọ́yé lọ́dún òun ó tó gbọ́yé fún a máa a ni o fi sọ yóò sáà lòdòdó ni àwọn èèyàn yóò kò lè gbọ́yé ó pè wọ́n ló kò lè wọn ò tẹ̀lé gbọ́yé tẹ̀lé wọn náà kọ́ ló fi gbọ́yé a máa fàlàyé ẹ̀fọn náà Yorùbá yọ fàlàyé wọn tẹ́lẹ̀ kaba wí lónìí tẹ́lẹ̀ mi wí lọ́la tẹ́lẹ̀ mi náà tún wí lọ́tún la yọ ọmọ bọ́ sójú ọwọ́ ṣùgbọ́n tá a bá kọ̀ tá a bá láàánú sọ wọn ò ní máa pé nǹkan jẹ́lẹ̀ mo sì ní máa forí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ń pé wọ́n gbọ́yé yìí nígbà wọn pààrẹ̀ fún olé jìnnà nígbà táwọn yẹn lólórí lálùtà ibi náà làwọn náà fi mọ̀ náà sọ pé táwọn báwọn yẹn lé lórí ẹ̀jẹ̀ àmọ̀ sílé ìnáwó tó dùn ọdọwọ wa kàmójútó àwọn kan wọ̀nyí òṣèlú máa ń sọ fún wa gbogbo àtàjọdọ àwọn nǹkan tá a bá rí sáré fáwọn èèyàn wò síbẹ̀ láti máa ṣe nínú àwùjọ wa nínú àwọn sáájìdò wa tá a fẹ́ introduce ìtẹ̀sí wọn tá a fẹ́ pè wọ́n lọ síbi kí wọ́n máa gbé ẹjẹ́ àgbọ̀nà tó dáa o tíwèé bá ti ìmáàmù má sọ pé tí ìmáàmù mọ́sálásí báwò pàápàá jùlọ tó bá ti jẹ́ pé ń yàtọ̀ díẹ̀díẹ̀ ti dín wọn ti tẹ́lẹ̀ torí ẹni tí ń jẹ́ ìmáàmù ní mọ́sálásí tí yìí bá ti pé àmì ọlọ́mọba lè pa bá ọ̀tọ̀ ni tí ó lérò pẹ̀lú rẹ̀. ṣùgbọ́n bàbá ìmáàmù ń bẹ kalẹ̀ wọn ò fún wọn bẹ láàyè wọn sì lálàáfíà ó wá ní ìgbàtọ̀ ka kí ní ẹ̀ débì kan ó wá sọ bí ẹ̀ka mẹ́fà yìí wọn wá lọ bá bàbá ìmáàmù. bàbá ọlọ́jà rí fẹ́ o lórí dáadáa àwọn tí àtẹ̀yìn amọ̀ràn àti láti ètò ṣe máa ṣe kí níwò àti òfin ẹ̀sìn tó ṣe fún apá tó lè fi yé báyìí àbí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí àwọn àkàtì wọn ni. kódà bàbá ìmáàmù mi inú yóò dùn àwa ò pé ká ṣàlàyé fáwọn èèyàn hmm, kó tó di kó ṣàlàyé tó bá dàrọ tá a bá ti kírun tán ní kọ̀kọ́ sọ mukadima sọ mukadima hmm, inú bàbá yìí ó ti dùn yà sọ síwájú kí wọ́n tó di kí wọ́n bá a sọ̀rọ̀ tó di kí wọ́n bá a sọ̀rọ̀ lórí lónìí ó lè máa jẹ́ tuntun lára yín o ó ti fẹ́ lọ àkọọ́lẹ̀ bí àti bẹ́ẹ̀. ẹ wo àwọn bàbá mi ọlọ́run tẹ wọn tí wọ́n ọkàn wọn lálàáfíà. nígbà tá a jọ bẹ̀rẹ̀ sí ní wo tíra mi àtọmọ mi lánàá báyìí tá a wo tíra tá a fi tíra wo tíra wọ báyìí. àwọn bàbá mi ìjà ẹ̀ẹ́ báàlọ́ ni wà sí ṣàlàyé mo rò pé yí báyìí alọ́kàlẹ̀ ni wọ́ àṣẹ bàbá ìmáàmù ni bàbá ìmáàmù lọ́ka tí à ń bẹ̀rù ètè má làárọ̀ àti ètè má lòdì wà sí. ewu bí nìyó ti tù wọn náà sì ni o ti ní pé bàbá ti dàgbà náà tọ́ba ti lọ báyìí ó wò bàbá ẹ̀ ti dàpọ̀ ní àlùbáríkà sí i. níjọ́ ìyàwó àfáàlù kan ni Abu Hanifa yìí àwọn bàbá ẹkùn lè bẹ́ẹ̀ lè ṣe àdó àti ẹ má wulẹ̀ ṣiṣẹ́ bàbá àwọn àfáàwọn náà wá ṣiṣẹ́ wọn bá wọn gbáwó a súnà yóò máa lòkè nígbà wọn lélẹ́ yìí kébù rò pé tó bá bọ̀ wá pé ọ̀nà òní ìgbà ni wáyé náà ni súnà ti yìí súnà ti yìí yóò máa ga lọ pé yóò máa tó súnà ti yìí ò ní dú súnà yìí súnà yìí wọn pariwo tó ń sábà nígbà tí àwọn bàbá yẹn bá léwé wálẹ̀ kí wọ́n fẹ́ máa fọ́ kó mi tí àwọn bàbá yẹn bá gba àbáyé ti tẹ̀ ní tán láwọn ògbó tẹ́ dìde fún wọn náà ló ń tẹ́lẹ̀ àwọn tí irú àwọn òṣìṣẹ́ ilé ìjọba ní pẹ́tà ìjà ti dáadáa sàn bàbá wa ẹ̀sìn wọn gbà wá lálejò wọn gbà wá tọwọ́ tẹ̀sẹ̀ àwọn bàbá tó nífẹ̀ẹ́ wa ni wọn á nínú ẹ̀sìn ní ká ti dáadáa sáwọn àgbàlagbà ẹ̀já ẹ bàrà wọn lọ ń wá wọ́n máa mú owó tó ti mú owó jáde àwọn bàbá yẹn máa rẹ́rìn ojú wọn ti máa rẹ́rìn síwájú kọ́kàn wọn tó rẹ́rìn. Ah. bàbá kan lọ sọ ní ha ah, wọlọ́ọ̀hì tẹ bá ní agbowó bí alẹ́ gbà tẹ gbà fún wa ó lè ojú tí náà ń sáà tó ká jẹ mọ́ bí èsì wa. sáàmù ọ̀pọ̀lọpọ̀ wa ń gbà ní àmọ̀ títí yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń ṣe sì dáadáa sí bàbá ìmọ̀ wà á fẹ́ máa kí nǹkan kan tó jẹ́ tuntun létí jago wà jago wọ́n wà sí dàgbọ́bẹ̀ dàgbọ́bẹ̀ dàgbọ́bẹ̀ torí ètò òwe mọ́tìtì tá a bá bọ̀ wá rí àbí kílẹ̀ wí ẹ̀yin jẹ̀mọ́ bẹ́ẹ̀ ni bàbá ọ̀rọ̀ tán nù wá sí pariwo kọ́ńtínítì ò sí fún wa sí wọn wọn náà tún fẹ́ sọ̀rọ̀ o lè pàtàkì bàbá yẹn wọ́n fẹ́ràn yẹn á ah, inú tí àwọn bàbá wa tí wọ́n kọ́ wa kódà láàárọ̀ ìmọ̀tún ti lọ tàkàrà lọ́dọ̀ wọn ìmọ̀tún ti lọ tọ́jú àlọ́dọ̀ bàbá wọ́n tún bá wa gbé sọ́tún wọn gbé àwa àjálẹ́yìn àwọn àgbàlagbà wọ́n tún kọ́ wa lẹ́kọ̀ọ́ ètò abẹ́ máa wí lórí ahọ́n àwọn bàbá wa ìmáàmù inú bàbá ó dùn ara bàbá ọ̀yà àmọ́ wọ́n gbọ́n kankan ní halkọ́ kò tí ẹ̀jẹ̀ kẹ́nìkan kan gbọ́ ọkàn gbọ́ mọ́tàlá ní pírátíkà títí àmà kẹ́kọ̀ọ́ ọ̀gbọ́rí ọ̀dà nǹkanrú yà sọ̀rọ̀ àkóso sí yẹn kéde báyìí náà láti kanú bí à nípa ìrún tá a ké tó dé bá rọ̀ ìrọ̀ ọlọ́kan dé mọ́tàlá sí báyìí tó gbọ́ sásìkò dé báyìí ó pé bákan ni ní gbogbo àwọn èèyàn ju ọlọ́tún ló fi ní gbòòrò kẹ níbo ìwúlélẹ̀ wọ́kọ́ ni mọ̀ á ìwọ́n lè ní ìtòsí ọ̀rọ̀ bá diran tó tí wọ́n ṣe máa ń ṣe nù ní tọ́ba tiẹ̀ lẹ́nu kankankan nínú mọ́tàbí yín tó o sì ní kí àwọn ó ti rọrùn kẹ kí kí àfẹ bá lọ báwọn àgbàlagbà ṣàlàyé kò sẹ́ni tí ó gbọ̀gbọ́n ti láti omi tí ò ní mọ̀ pé rọrùn ìṣẹ̀lẹ̀ àgbéwá èmi tí mò ń bẹ ní tí wọ́n ti ti gbáyà lásọ̀lá àfi kí n torí bòjò wọn á ní ẹ má wulẹ̀ gbáyà sọ̀lá sọ́lù fíìmù yóò ti kù kọ́kà fi àsìkò òun mà wá pásìkò tító ń kálukọ́ sálù alánulẹ̀ rẹ̀ òkè òun lọ́lẹ̀ sáni onímọ̀ tó ṣẹlẹ̀ àdá ṣùgbọ́n sọ ọgbọ̀nà tọ́da ní ọgbọ̀nà tọ́da ẹ dákun ẹ jẹ́ ká ká kọ́ ẹ̀kọ́ báwo la ti ti dá wà ṣe mọ́pọ̀lọpọ̀ ẹ̀ ọ̀sáré yìí mo fẹ́ kí wá bá mi sọ iwájú bí akẹ́kọ̀ọ́ wọn náà lo ádàbò ọ sì mú inú ẹbí lò àbá ẹwọ kéèké pa fẹẹ ṣe bí rẹpẹtẹ kankan kan Ọlọ́run jẹ àárín pẹ̀lú gbẹlẹ àbáwá tó ń kọ abẹ wọn kàn án ní wọn ti wá sí nkàlùkù tabari tabari fún nkàlùkù ní jíjẹ kó jẹ fún máa lọ Ọlọ́run jẹ àárín sábà owó àdúrà ni tí wọn ta ọsàn sínú ẹbí lò bàbá yẹn fẹẹ lè ṣe àdúrà sí fún kí tó bá wà fún òun ò lè rí tí amala bá bọ́ọ̀nù àmọ́ gbogbo ẹ̀ agidi agidi wọ́n ní sẹ́ bá pàdé ẹni tí ń jà ta tí wọ́n ń tàbí ọ̀gbọ́n akọ òsì nígbàjà o akọ òsì gidi tó ní ìnígbà ìnígbà ọkọ òsì nígbàjà ni kò ní sábà máa rí ọlọ́rọ̀ kan tí ọmọ àjàbá kí ọba já yọ jà nínú kó ló lè gba ní ti kọ́ máa lọ yóò ti wọ ọtún tuntun yóò ti wo ti bẹ lára yóò ti wo tó fi lè da ọyọ́ kan pé àwọn kan bìkan ni ọlọ́gbẹ́ àwọn tó wọn wọ ìyá àjà wọn gbé ẹ wọn fà ọkọ gbà kò sí bẹ lára ẹni o ẹjẹ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjẹ àkùtò òdìtọ lọ gbogbo àwọn kan tá a bá rí kọ pẹka ọpẹka báyìí tó jẹ pé kọ wá ọwọ́ nínú àwùjọ wa ní lílo ẹjẹ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ sàlàyé káwọn olùkọ́ yìí kò lágídí kankan nú àlàyé ọ̀rọ̀ lọyẹ nínú kóòtù sàlàyé ni wọn kálukú sí ni ọdún wa wá látọ̀dọ̀ abdullah ọmọ amr radiyallahu anhuma ọmọ amr radiyallahu ta'ala anhuma anahu qala laqad ra'aytu rasulallah sallallahu alayhi wa sallam orí òjijì ọlọ́run sallam yà àfihàn hàbí yamini ọ̀tún lànà bíi tìǹkà ọmọ ẹ̀sìn subhanallah alhamdulilayi wallahu akbar kí ni tìǹkà ọ̀run wọ́pẹ́ yìí wáyà tẹ̀ nínú ẹgbàá mi ó ní yá àpèdè tẹ̀sí àbíyẹ̀mí ó fi ọ̀tún rẹ̀ ká omi ń ta kókó subhanallah sẹgbọn kọlọ fi ń ta kókó rẹ yá àkìlù sẹkiri yá àkìlù ń fi ń ta kókó ẹ tọ wọ́n fi yìí sífà tó tẹ̀lé níbẹ̀ nù rẹ̀ àlàyé má ti tẹ̀ tẹ̀lé mu yẹn wọ́n wọ́n àyè kó nàbẹ̀ lìyẹ́ lè yóò nà pẹ̀lú ọwọ́ tó ní ọ̀dẹ̀ fàkà lìyẹ́ lè yóò nà fàkà òjò bẹ́ẹ̀ lọ́wọ́ tó ní wọ́n tọ̀rí fọ́tò àlàáfíì ọ̀nà dáhàtì ìgbà wà bí sọ̀rọ̀ ìkọ́tì àkìlì yóò ti jẹ́ kó náà tí wọ́n fẹ́ ká fi máa ta kókó yẹn náà ni wọ́n fẹ́ ká fi ti ta kókó yẹn wọ́n fẹ́ ayé ṣàtòlù ìsìbọ̀rin ilẹ̀ abátí nìkan kàfì tẹ̀rí ọmọ lọ ọmọ níka ìwá sínú báyìí ọmọ lọ wá sínú àtẹlẹwọ́ rẹ̀ ọmọ ká ọmọ níka fún báyìí èsì báyìí lóde lóde ọmọ bọ́tọ̀ àní ká tó ti àyè ní kàlà ìwọ ni ha ìbínú sí àlùkiri tó bó ṣe rí yẹn káàdà wa sallallahu wa sallam wa baraka ala nabiyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam taslima kathira ìbéèrè wáhìdì náà náà. àdá àtẹnudẹ náà tó sì jẹ́ pé náà lákọ̀ọ́kọ́ gbà tá a ti gbà tá a bọ̀ sí gómìnà masalasi wà nulẹ̀ yẹn wọ́n máa fẹ́ ti masalasi awo ti ṣe masalasi nulẹ̀ ni ma wà ní. gbẹdú wọn fẹ́ ti awo ti ní. fẹ́sìn ọ̀ fẹ́sìn dáadáa ẹ ṣe dáadáa o irú yẹn ọ̀nà yín wà lá àìpé ìtẹ̀yìn ṣe ni pé ará kan ọ̀gbọ̀dọ̀ kírun níbẹ̀ ẹ̀yin tẹ̀ ń gbẹnu bó wọn ti fẹ́ wá. ẹ fẹ́ ń ta òtẹ́ kẹ́ ọ̀nà wọlé láti ta kọjá pé wọ́ọ̀nù tí ọ̀nà máa wà láti ta ni tọ́lẹ́tì ibi tẹ́yìn wò ní pẹ́ǹsì pápátá yẹn wọ́ọ̀nù pẹ́ǹsì yẹn kọjá pé ẹ̀ńtáǹsì inú mọ́sálásí ni ọjà sí tètè fẹ́ mú fẹ́ mú wọ́ọ̀lù fẹ́ǹsì lọ́tọ̀ ẹ̀fọ́ àti ẹ̀mú wọ́ọ̀lù mọ́sálásí ẹ̀fí ìṣẹ̀kọ́ fara sí ìta yẹn pátápátá pẹ́pẹ́ tí ń bọ̀ náà lè jókòó tàbá ìjọ wọ̀ọ̀lù mọ́sálásí. sálàtì ṣùgbọ́n ìbùhín ẹ lọ́dún de yín náà lọ́wọ́ ẹ̀gbọ́n mọ́sálásí kẹ́yìn òkè ọ̀. náà náà náà Thank you múlẹ̀ sí sí gbogbo ìsọ̀lá. Wọ́n lọ́wọ́ rẹ̀ sí ọ̀rọ̀ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ kí ẹni mọ̀ fẹ́ wá káwá ṣe kára ṣe àwọn ọ̀gbà àìsè yàrá sí ṣe kàrà ṣe. Bí kúlù tó rẹ̀ wá káwá ṣe, bàbá bá wọlé sọ̀rọ̀ ìyá rẹ̀ wọ́n ní pé túbú ìsọ̀lá ti ní ó wà lára ọ̀la ṣe kéde. Èdè lẹ́yìn wọ́n ní bí a ṣe ìsọ̀lá ti èmi àwọn àti àgbà yàrá la fẹ́ lò pẹ̀lú àdáhùn. Hmm. Èso darí gbígbé nu àwọn àtẹ̀tẹ̀ àwùjá a máa ń ṣe síwájú kápó sálámà aláwọ̀ àyìn ní alàbí kiri kan ṣùgbọ́n kan sí ní ìbàdàn ní sàbẹ̀bẹ̀. Sọ́sẹ́ báyìí ṣùgbọ́n léyìí alìmọ̀àhó tá a bá tá a ti mọ̀ láti tilẹ̀ òní pé ìdá sálámà sanabi bá sálámà yóò ti sèk pa nínú tí ó ti tẹ̀lé yìí rẹ̀ lílé wa. Sọ́sẹ́ báyìí dúbúrú ti bẹ́ẹ̀ níbà dúbúrú ẹ̀yìn tí ò sì yẹ àtàkùn nínú àwọn àyíká àbí ètò ti ti àlọ́ máa ń yin alẹ́ àdìgírí kan oṣù kúrò kan ìbàdàn sí òtún mọ nínú táyà náà lẹ́yìn tí wàá ti gbogbo ìgbà sàlámà ó tún bẹ nínú àwọn títì wọn náà tó tún já wọn àyè mí náà níbẹ̀ tó wọn lọ́wọ́ dáadáa àìlá wọ àìlá yẹn ní kéèyàn kan lè wọ pé tòkè tó kí ní tó sálámà níwà tí wàá ti gbogbo àwọn nǹkan wọ̀nyí kàlà bí kò ti gbé lẹ́yìn tàbá ti Nah, oh ya. Ṣé Ahmadi ni? Ọ̀dìyá ni àwọn Ahmadi àwọn Ahmadiya. Ṣé Ahmadiya ni àwọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn? Ó tọ́ wọn ò ní rùn ó ní oṣù màgbọ́n wọn kírun lọ́wọ́ ìlú kan tí ìyẹ̀wò wa lọ tó sẹ́yìn dá sí yọta ní kíkẹ́ yọ wà bọ́ta kí ló ṣe tó fi rí bẹ́ẹ̀ ọyàn kíkẹ́ àmọ́ òkè ṣé máa mọ̀ ọ̀gbádùn ni ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni ṣé máa mọ̀ ọ̀gbádùn ni kí lọ kẹ́fí sí lára ṣẹ̀fíyà ìmáàmù àbí máa mọ̀ ọ̀gbádùn ṣùgbọ́n kí lára ẹ̀yìn ọ̀gbádùn àbí kẹ̀fí sí wo ló fún máàmù tó fi rí bẹ́ẹ̀ ìwọ nìkan yẹn tó fi lórí wípé àbí àjẹun èèyàn jẹ wọn lọ dára papọ̀ mọ́ wọn bí irun tó ọba tó ń bọ̀ bá wá sí i. lóòótọ́ nípa wá fẹ́ẹ́ ti tàwọn wíì náà àti bẹ̀rẹ̀ násìlà ẹnìkan á dé yóò kíṣà dára pọ̀ mọ́ wọn bẹ̀. wọ́n á jẹ́ ti dé mọ̀ láti yẹn wọ́n àbọ̀ sẹ́yìn gba wọn ti kọ́ ọmọ lọ́wọ́ ìgbìmọ̀ tó rú irun kan náà. wọ́n fẹ́ fà wọ́n fọ mọ́tàlásì ni ó ti fẹ́ ya gbogbo jàmá òru kó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti kí ni o mo fi yanjú yẹn àmọ́ láì sí bẹ́ẹ̀ kí ló dé tó jẹ́ pé nínú àwọn mọ̀dárí omi wọn gba kí jàmá mi jẹ́ ọ̀wá nínú mọ́tíláṣí kan lẹ́yìn ìgbà tó bá ti kí jàmá alákọ̀ọ́kọ́ tó bá yẹn wọn gbà kọ́ wá mọ́ gẹ́gẹ́ bí ìmáàmù Malik èyí wọ́n wò ní pé nítorí pé nǹkan yẹn máa wọ́n máa ń ja jàmá ni àwọn èèyàn tó wá máa kẹ́kẹ́rẹ́ mu ní fẹ́ tètè wá sí kíni o yóò máa bí gbàgbọ́ àti bọ̀gínà ìkórira ìbínú ara ẹni tó ti mọ́ mọ́ máa wò pé akúrú àwọn ènìyàn ìfẹ́ bá wa kírun kúrú sẹ́ni ìwé sáàdì ìmáàmù ni ṣé kìnnìkìnnì kìnnì tó ń tiri sí nǹkan mọ́sálásí wa lè fi ìyá wọlé tàbí ó ṣe sí yẹn. Òtọ́ ayé tí wọn náà ló ń ṣe kọ́ ọmọ tẹ̀lé wọn tó ló ti mí lọlẹ̀ o. Ṣé yá ń dà? gbogbo iṣu yẹn iṣu táwọn apáàtì sọ̀rọ̀ tó pọ̀ lé lórí ni wo lọ fẹ́ gbà ntọ́ fẹ́ gbà náà ṣùgbọ́n tó wá sọ pé yọ mùsàlùmí lọ fẹ́ gbà ṣùgbọ́n àyàwó ibi ló lọ fẹ́ gbà wọ́n náà èyí ò ní ìṣẹ́ àlùkàtà وعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته